gbàdúrà gidi a ní láti gbàdúrà gidi. ẹlẹ́ṣẹ̀ ni wá bàbá ẹ dáríjì wá òwe máa ń wò tẹ̀sẹ̀ mọ́ wa lára bàbá. and tie your ṣòkòtò well well. ìkókó tó. tán tán tán ṣe bẹ́ẹ̀ jọ ọmọ ikú Fresh FM one oh five dot yo. yan Paso Police òun láyé ń gbọ́ tó mi ilẹ̀ títí tí o. mísíkà me Ìbàdàn ní challenge náà àgbẹ̀ bá àgbà àgbà. Fresh FM nìbàdàn làwà. balẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ògidì ìròyìn. níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ kò ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. Fresh FM àjàbalẹ̀ lórí Fresh FM. àjàbalẹ̀. wọ́n ní ọlọ́run ọba àṣeyìí ò wúlò lódùmarè hmm. wọ́n ní bọ́bá sòjò àsọ̀dá àṣekan hmm. bí òtútù àtúnṣe kà á mú bí ọ̀yẹ́ ọlọ́run ni hmm. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹni a mọ̀ pé ọlọ́run ó ṣe tá a rò pé yóò ṣe kò sì ní í ṣe ọwọ́pọ̀ nǹkan ìlà mọ̀ pé ọlọ́run àti ẹ̀jẹ̀ dánrú èyí wò yóò sì ṣe ọwọ́ akẹ́ntì ó mú sí lẹ́nìkan bá pe àkíyèsí mi sí nǹkan kan wọ́n ní ìjọba nàìjíríà wọ́n ń ṣe bí ọlọ́run wọ́n láwọn tí wọ́n ń darí àkóso nàìjíríà wọ́n hùwà bí ọlọ́run hmm. orin hmm. kásìmẹ́tẹ́ máa pẹ́ ìwọ kọ́ lọ dá mi ó ṣe lè hùwà bí olódùmarè hmm. wọ́n ní àmọ́ ìjọba nàìjíríà ń ṣe bí ẹn pé àwọn lọ lọ́hùn mo ní kí ló dé ọlọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan tó dá wa lójú pa gbàrà àjọba ká wọn sì ní í ṣe ìyẹn dìpọ̀ ọlọ́run ní sì ṣe báwọn ọlọ́run ní mọ̀ ṣe bẹ́ẹ̀. ẹ tọ́lọ́run ẹ mọ̀ pé agbára ọlọ́run ká tẹ́ni àkíní yìí ò tẹ̀ jẹ́ àpùn àjọ àpùn yóò àjájọ yín lójú. ha àwọn nǹkan bíbẹ tẹ́ sọ pé ah kí ló dé ìjọba ò lè ṣe ìjọba ò wá ṣe ọwọ́ akùntẹ́ ta ló tún lè mú ìjọba kò sí i ọjọ́ sí pé lẹ́yìn ọlọ́run ìjọba ló tún kàn àyẹ̀ wá pé àkíyèsí mi sí pé wọ́n ń jiyàn gbé wọ́n ń jiyàn gbé sagbára ìjọba ọ̀ka ni. tí ẹ ah, ọkàn mi ah, ọkàn mi àti ẹ máa wà lójú òpó kan. wọ́n ní sẹ́ wọ́n gbé ara ìjọba ọ̀ka ni pé ẹ ń sọ pé state police wọ́n ní ṣé yóò mú nǹkan kan kúrò lára ìjọba ni tí a hmm. bá dọ́lọ́pàá àpilẹ̀ lẹ̀ ṣé yóò gba nǹkan kan kúrò lára àkóso ìjọba ni. ee eh, ee eh, ee eh, Abọ́ládé. ni mo á rò títí mo fi dénú ọgbà mo ní ha yìí sì tẹ pẹpẹ rẹ fún ọ àwa jù sáwọn èèyàn àmì. Abọ́ládé ọ̀rọ̀ lọ́gbọ́n ah. ojúpọ̀nà kan náà ni mo gbà ọ̀rọ̀ ah. àwọn ìran òmùgọ̀ ni mo yàgò yapa kó ah. lọ́dọ̀ ara wọn. ọjọ́ mi lójú o. ẹ̀ẹ́n àtàná tí mo ti gbọ́ àgbọ́sọgbánu wọ́n pa ọba aláyé méjì àwọn karambani wọ́n pa ọba aláyé méjì ńlẹ̀ Yorùbá àyà mi wá ní àlọ́ ọlọ́run kò tiẹ̀ yẹ kò yẹ wọ́n ṣé bí máa sọ pé ibo ni ó ti fún ni hmm, ẹni ó gbé kàkà kí ọba ibo ni ó ti fún. wọn ò gbé kàkà kí ọba nísìnyí wọn gbé ọba eh. wọn sì mú ọba wọn sì ọba kanambúsẹ. àti eh? kàkà kí àtọba ah. òun náà ni wàhálà adébánilẹ̀ Yorùbá báyìí àtàná mo ti wá wò pé bẹ́ẹ̀ mi náà bá dórí àjàbalẹ̀ èmi náà ó tẹ̀síwájú ẹ̀ àṣé àṣé hmm. ọba elédùnmarè àṣé ó ti jẹ́ kí ojú pọ̀nà ìrònú èmi rẹ kó wà lójú kan náà fún ìdí èyí ńgbò hmm. tí a tẹ pẹpẹ rẹ tó lóhùn rẹ ń já sókè. tọ ńgbò tí a tẹ pẹpẹ rẹ jẹ́ kí èmi rẹ wá panupọ̀ ká wá pàrókò iṣẹ́ yìí sọ́dọ̀ àwọn gómìnà gbogbo ìpínlẹ̀ tí ń bẹ nílẹ̀ Yorùbá nínú èyí hmm. tí gómìnà Ṣèyí Mákindé wa tí wọ́n jẹ́ kan nù wọn ká ti apá abímú ná ọmọ pé ilé la ti kọ̀ṣọ́ ròde àmọ́ pé hmm. ètò ààbò yìí gbogbo Nàìjíríà òun náà ni ọkàn o àmọ́ apá abí ta ti máa ń wò pé àdúpẹ́ àlàáfíà ṣáà ó ṣe kò ṣe tí wá eh, sàn. kì í ṣe gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan eh, gómìnà ìpínlẹ̀ Yorùbá Abíọ́dún Oyèbánjí ní ìpínlẹ̀ eh, Èkìtì ayédatiwa nípínlẹ̀ ondo demola adeleke ní ìpínlẹ̀ ọ̀ṣun sanwó-olu ní ìpínlẹ̀ èkó sanwó-olu nípínlẹ̀ èkó gbogbo yín kìíní ìlọ́kàn. àmọ́ torí pa wà nípínlẹ̀ ọ̀yọ́ báyìí ni mo ṣe ní ara àwọn ògúnná gbòǹgbò gómìnà hmm. ní ilẹ̀ yorùbá ni gómìnà ṣèyí mákindé hmm. báwọn èkìtì ọ̀bá gbọ́ lásìkò yìí gómìnà yọ̀ọ̀dà kan yóò sọ fún àwọn ìgbìmọ̀ gómìnà ilẹ̀ yorùbá pé ibi nǹkan dé dúró ó ti kọjá ọ̀rọ̀ lórí ahọ́n nìkan o. ó ti kọjá ká fọwọ́ lẹ́rán. fapẹ̀rẹ̀ hmm. ọba aláyé méjì ní ìpínlẹ̀ èkìtì làwọn afurasí darandaran tí ń daran hàn nílé ìmọ̀ ni wọ́n gbẹ̀mí wọn àwọn ọba méjèèjì ẹni ọ̀rọ̀ ṣojú rẹ̀ àwọn náà ni wọ́n sọ pé ńṣe ni àwọn ọba méjèèjì ń bọ̀ láti ibi àṣeyẹ kan tí wọ́n sì jọ kọ́wọ́ rìn kó tó di pa àwọn àti láàwí tí wọ́n dábùú ọkọ̀ wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní rọ òjò bọ́n. nípínlẹ̀ èkìtì bẹ́ẹ̀ ni nípínlẹ̀ èkìtì gbìnrà gbìnrà gbìnrà láti dá wọn dúró wọ́n ní ó dàbí pé ọba mẹ́ta kan ni àmọ́ ìkan ó ìhòòrò orí kó wọn yọ àmọ́ méjì nù wọn tí wọn ò rí bí báwọ̀ òun náà ní ìbọn àwọn ará bí ló sì gbẹ̀mí wọn àwọn ẹni tí wọ́n fura sí bíi fúlàní darandaran tó dìhámọ́ra ogun òun náà la gbọ́ pé wọ́n ti ń han apá abẹ́hùn léèmọ̀ láti bíi ọdún márùn-ún ní lemọ́ lemọ́ lemọ́ lemọ́ lemọ́ lemọ́ lemọ́ lemọ́ lemọ́ ikọ̀ àmọ̀tẹ́kùn ni wọ́n ní wọ́n ti wá ní kí wọ́n lọ́ọ́ mọ́ ṣọ́ gbogbo agbègbè ibi tí wàhálà ti ṣẹlẹ̀ láti mọ̀ bóyá wọn ò rí paṣẹ àwọn ará abíhùn ìròyìn tí ó káàkiri nínú gbogbo ìwé ìròyìn lóòrọ̀ tòní ẹ̀yin bí a bá ń tẹnumọ́rọ̀ kí n ti bí abọ́ládé fi tì sí. ọmọ ga ọ. iṣu atẹnumọ́ràn tí ò gbọ́dọ̀ jóná ni. kò lè jóná. èyí ni iṣẹ́ bí àrokò àrokò bí iṣẹ́ sí àwọn gómìnà ilẹ̀ yorùbá látòrí tábìlì àti ìtẹ́ ajá àbálẹ̀ ìkànnì fresh fm ẹ̀yìn ọ̀rọ̀ ti kọjá ètà kan mọ́ sọ lórí ahọ́n pé ètò ààbò nílẹ̀ yorùbá ètò ààbò nílẹ̀ yorùbá ó ti rí bákan ẹnu nìkan ò ṣe é kí làwọn solution pápápá ọmọ pé njó ní ìlà sọ pé gbogbo ọ̀nà gbogbo agbègbè tó jọ so ìpínlẹ̀ Yorùbá papọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ já sí ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Ọ̀yọ́ já sí ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Ọ̀yọ́ já sí ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ọ̀yọ́ já sí ìpínlẹ̀ Kwara ìpínlẹ̀ Ọ̀yọ́ ó já sí gbogbo ìpínlẹ̀ kí ló dé tí àwọn gómìnà bẹ̀rù lè ṣàṣepọ̀ dídá resources papọ̀ dídá owó pọ̀ dídá nǹkan àlùmọ́ọ́nì pọ̀ kẹjọ mójútó ní rabaji gan ẹ wo ẹ drone ni jóni tó sọ pé alábọ̀nbọ̀n alábẹ̀bẹ̀ lókè tí ò tiẹ̀ eléyìí ò ní wá dún bí alábọ̀nbọ̀n ibi technology dé nsìn àwọn tí ń jìyàn gbé àwọn tí wọ́n ń pààyàn ní rònàrònà láwọn bọ́dà yín drone bẹ́ẹ̀ bá lọ bá wọn orílẹ̀-èdè tí wọ́n ń pèsè kínní tẹ́ ẹ bá wọn partner àbí ẹni kí wọ́n tà fún yín ní wholesale Drone tẹ́ mọ̀ fi sọ àwọn etí gbòtijù yóò tẹ́ lò ná a béèrè eléyìí bóyá kẹ́ ẹ máa kẹ̀ sílẹ̀ sà ẹ̀yin gómìnà ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ó dáa ṣé kínní yóò pè fún kẹ́ ẹ dáwó ra bíi ẹlikọ́pítà méjì tàbí mẹ́ta bọ́dà tó bọ́dà tí ọmọ pààrà tí ọmọ pààrà lójú sánmọ̀ láti máa yọjú wo ilẹ̀ ẹlẹ̀ inú igbó àárín jù gbogbo bí wọ́n fi ṣe káàmpù state police tí Abọ́ládé sọ ǹjẹ́ kì í ṣàsìkò tó yẹ kí gbogbo gómìnà ìpínlẹ̀ Yorùbá panupọ̀ ní ṣọ̀kan kí wọ́n sì máa fọn rere iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ o iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ o iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ o ara solution kan nu. àwọn ọdẹ ìbílẹ̀ ah. àwọn local hunters. o ṣe máa tọ́ bọ̀ mí lọ́nà fún. ẹ ọ ya gbẹ̀mbẹ̀. ntí mo fẹ́ wí mo fẹ́ kọ́ ogún lẹ̀tàn kí n tó sọ ni pé àwọn ọdẹ ìbílẹ̀ wa ìgbélárugẹ wo la ṣe fún wọn. ìwúrí wo lẹ ń ṣe fún wọn. ìwúrí wo la ṣe fún wọn. èló lẹ fẹ́ ná lórí wọn. ó jẹ́ ìrántí òun pé lórí dẹ́ndé ọ̀rọ̀ láàárọ̀ yìí olúọdẹ pátápátá ìbàdàn tí létòkó olóyè kẹ́hìndé ẹ̀gẹ́ ọ̀nbọ̀ aláàjì abọ́dẹrìn ìfàkẹ́wò ọ̀nbọ̀ wá sí orí dẹ́ndé ọ̀rọ̀ ọ̀rọ̀ síkírọ́tì náà láti fẹ́ sọ ọ̀rọ̀ ètò ààbò la fẹ́ sọ. ọ̀tàn láàárọ̀ yìí láago mọ́kànlá ẹ gbọ́dọ̀ mọ́ gbọ́ nítorí pé nísìn ondo ìkáwa báyìí ondo ìkáwa tọ́ba di pọ́ba ara gírí sí wa ọlọ́run kó ṣàánú ni o ẹni ọkàn lọ́mọ̀ ó kú ọgbọ́n àtinúdá báyìí torí pé nígbà tí ìjọba bígbà tágbára ti kún ìjọba ni. ẹ mọ ẹ mọ àpíà helpless. bígbà tí a gbá kún ìjọba ni. ẹ mọ look helpless. ọgbọ́n àtinúdá olè wa fẹ́ dá ẹ̀yin èèyàn akúkú ń ṣàdúà à ń pẹ́ mọ́ṣáláṣí à ń lọ sóòru orí òkè ò ló ń kà bóyá àfi ọgbọ́n àtinúdá bóyá àfi gbàǹdì o bóyá lo ìlànà àwọn bàbá wa ìgbélárugẹ wo ni ìjọba ń ṣe fún àwọn èèyàn tó wà ní ẹ̀ka ti ọ̀nà ti ìbílẹ̀ yìí tó pé ní ìsìn apidánpidán ọkùnrin làǹdà ojú kan náà gbogbo ẹ̀ ń dá sí ojú kan náà gbogbo ẹ̀ ń já sí ẹ sì ń sọ pé rárá o ẹ má fọwọ́ kan kíní kan ẹ má ṣe nǹkan kan tí ò débi ológun ti sà báyìí. a ah, ah, ní ẹ mọ́ mọ́tò security fáwọn ọlọ́pàá o ah, àmọ́ yẹn nìkan ò tó. kò tó o kò tó o a dúpẹ́ gbogbo eh, àwọn gómìnà tó ti ra mọ́tò fún security ra mọ́tò fámọ̀tẹ́kùn ẹni tó bá fi lè mú kẹ́ ẹ ṣèdásílẹ̀ àmọ̀tẹ́kùn tẹ́ ẹ gbá mọ̀tẹ́kùn àwọn eh, ẹ̀ṣọ́ ọ̀bílẹ̀ làmọ̀tẹ́kùn nílẹ̀ yorùbá tẹ́ ẹ gbé wọn lárugẹ kí ni ọ̀nà yín láti gbá àwọn ọdẹ ìbílẹ̀ àwọn ọdẹ akọni àwọn mm. àgbẹ̀kọ̀yà àwọn mm. lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ eh. ìsọ̀rí ọdẹ ìbílẹ̀ eh. ẹ fowó gbé wọn èló lẹ́ẹ̀nà lórí wọn náà. gbogbo àwọn ọdẹ kì í ṣe gala ni ẹ ń lọ pa. ìgala nìkan kọ́ o. rárá o ẹ tún nìkan kọ́ wọn lọ rèé pa o. àwọn ló sì wà ní tigbó ti jù wọ́n yìí. àwọn ló lè wọ́ wọ́n lè wọnú gbogbo àwọn igbó tẹ̀yìn ò lè wọ́ igbó ẹ̀rù jẹ̀jẹ̀ àwọn wọ bẹ. eléyìí ní mc lẹ́kọ̀ọ́ ní òpin ọ̀sẹ̀ ní ìsìn àmọ́ bí ó ṣe lọ eléyìí tí ń wò tókítókí wájú mi mo lẹ́mc lẹ́kìtì ní òpin ọ̀sẹ̀ tó ń bọ̀. mo sọ fún ọ pé ojú ọjọ́ ọ̀dà ó sọ bẹ́ẹ̀ ó sọ. mo ní wẹ́dà ò clear. ó sọ wọ́n ṣe bàálù mo fẹ́ gùn mo ní gbèmí ṣe é gùn nù. ọkọ èmi ègún ọkọ. ọkọ wo mc ngbò ti di Lagos Ìbàdàn express road. èyí sọ pé mo kọ wọ́n ti sàn. ó dá padà ní o. bí ìṣe dá padà náà ló yí tíkẹ́ yìí. ó dá padà ní o ọlọ́run kò ṣàánú. ìmọ̀ràn rẹ dà ó lè mọ̀ sí tẹ̀lé ni. èmi náà ti gbà kan lọ ní èkìtì ní ọ̀sẹ̀ tí ń bọ̀ mo sì ti gbà láti bí oṣù mẹ́rin ní ìsìn. ọ gbọ́dọ̀ mọ lọ. yíyọ sọbsidi orí ẹ ní ìdáwó wọn padà o. gbọ́dọ̀ ọdẹbàdé láàrin inú ọba ń fún ọ ní fúnpá <laughs> àti ìṣíjú. orí òkè tèmi tiẹ̀ mọ́ lọ fàyè. kò lè fàyè yóò lẹ̀ Eh, àbí eh, kí ti bí mo ẹ̀rín wá pa mí ọ̀ọ́yà jókòó ìwọ̀nba tó ń rí ọ̀yà máa mú mi sí inú. Ah, ẹ bá sì pé gbàgbọ́ òní mọ̀ sọ̀rọ̀ n fi kúnra wọn ìgbàgbọ́ òní ọmọ sọ̀rọ̀ yóò lè bá mi sọ̀rọ̀ tí ilé kọ̀rọ̀ sí ọlẹ́nu. ọ̀rọ̀ tí mo sọ jìnnà jù bá lọ. ajá balẹ̀. tó ti rọ́ọ̀kù kù kẹ̀kẹ́ juda mega press twenty twenty four ó dé. bàbá mo wá ṣọkẹ́ o mo tún wá yíyan o. àpéjọpọ̀ kọrin yìí sí olúwa pẹ̀lú àwọn gbajúgbajà olórí ẹ̀mí kàǹkàǹkà àtàwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni stand up comedians nàìjíríà a tún máa tẹ́ pẹpẹ orin tìlù tíjó tẹ̀fẹ̀ tàwàdà látàrí ọjọ́ di dr yinka ayéfẹ́lẹ́ mon tó máa ń wáyé lọ́dọọdún ẹ wá gbọ́ o nítorí òbítíbitì ọ̀pọ̀ èrò tájọ́ máa ń ṣe káyé olè gbà wá dáadáa liberty stadium òkè àjọ̀dún ìbàdàn ló ti máa wáyé o láṣálẹ̀ wednesday january thirty one ọdún yìí bẹ̀rẹ̀ látago mẹ́fà ìrọ̀lẹ́ dago mẹ́fà ìdájí ọjọ́ kejì àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ lọ́dún yìí ni mike abdul mama bọ́lá rẹ̀ evangelist adenakun ayẹwa bísí aláwìyé àlùkò làolúgbẹ̀njọ bukola akíade sẹ̀wẹ̀lẹ̀ jésù ìlàjà akitunjẹ ọlọ́run sọ bẹ́ẹ̀ sade taiwo babatunmisi láwe tẹríba Torise, ẹsẹ̀ ìgbẹ́kẹ̀lé mọ́sẹ̀ adéwà adégbòdù twins bùnmi akínàánú omijì ojú mi adéyínká aláṣeyọrí káyọ̀dé òye adéwọlé elisa vocal adùkẹ́ gold ṣẹ́gun adéwọlé kòkòrò kẹ̀ǹgà jídára ìdòwú fad fáfúre taiwo tọ́pẹ́ ọ̀nàjẹ̀ǹgbèsì olúwa ló ní bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn adẹ́rìn pẹ̀kẹ́ níbi kenny black àti wòlíì àgbà àwọn ìránṣẹ́ ọlọ́run tó máa wà ń bẹ̀ ni prophet dr ezekiel ọ̀làdèjì prophet pf wa pastor femi emmanuel prophet taiwo òjò prophet ṣèyí Bakare. àtọ́lùgbàlejò reverend edward alabi tó fi mọ́ gbogbo olókòólókòó ọ̀tọ̀ òkúlù jàǹkànjàǹkàn tó ń bọ̀ dr ọláyínká joel ayéfẹ́lẹ́ mon bẹ́ẹ̀ lólùgbàlejò àgbà juda mega press máa ń loaded lọ́dọọdún ní ẹgbà bẹ́ẹ̀ àṣálẹ́ ọjọ́ wednesday january thirty one ọdún yìí ni o lórí pápá ìṣeré mímú liberty stadium òkèàdó ìbàdàn ọ̀fẹ́ ni kò sí owó ìwọlé juda mega press twenty twenty four bá a bá ṣe ń kọrin yìí sí olúwa láṣálẹ́ ọjọ́ yẹn bẹ́ẹ̀ ni fèrèsé ọ̀hún á máa ṣí ire gbogbo tó wà nínú ọdún yìí máa tẹ̀ wá lọ́wọ́ lórúkọ jésù àmín o. Bono Babe is manufactured by Bond Chemical Industries Limited. If symptoms persist after three days, please consult your doctor. ọlá lorúkọ mi ṣùgbọ́n látìgbà tí mo ti já àwọn ọ̀rẹ́ mi sí pé wọ́n lè ra dẹ́ta gígábáìtì kan lówó tó kéré jọjọ bíi igba náírà ìyún two hundred naira lórí dan city òun ni wọ́n ti ń pè mí ní mr jáwọn sí i mo tún wáá jẹ́ kó yé wọn pé kì í ṣe dẹ́tà olówó pọ́kú nìkan ni wọ́n lè rírà lórí dan city o ìbá ṣe pé ẹ fẹ́ sanwó lórí ayélujára ó jẹ́ owó iná owó ìyọ̀ǹda amóhùnmáwòrán bíi ti dstv gotv startime àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà kẹ́ ẹ fẹ́ sanwó káàdì ìdánwò bíi ti neco waec àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ojú kan lórí dan city ní gbogbo ẹ̀ pé sí i ẹ wo ọ̀rẹ́ mi lẹ́yìn kẹ́yìn náà jèrè ẹ jẹ́ kí n já yín sí ẹ lọ sí www.dancity.ng.com láti jẹ àwọn àǹfààní ńlá yìí bẹ́ẹ̀ bá sì tẹ dancity ìyún d-a-n-c-i-t-y sórí google ọwọ́ kan ni yóò gbé wá fún yín ẹ sì lè download android app dancity lórí google play store lẹ́ẹ̀bà bẹ̀rẹ̀ sí ní jẹ ìfà data lówó pọ́ọ́kú ẹ má wulẹ̀ kí mi pé mo ṣe àìdúpẹ́ ara ẹni dancity lo data bó ṣe wù ẹ́. God has given us authority to tread on serpents and scorpions and over all the power of the enemy. Oh la la, all round dominion. That's the theme for Operation 727 2024. Ọlọ́run tó pe Deborah ìrántí wòlíì ọmọ wòlíì. Pastor Mrs. Ẹ̀bùn Olúwa Ṣèyí Bákàrẹ̀ ló máa ń dìgbà fi pàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún yìí. Yí ìpè burúkú àwọn èèyàn padà. Ìpàdé t'Olúwa fi máa mú àwọn èèyàn lọ sí ìpele tó kàn. Òru àtúnyàn t'Olúwa ti máa ń sọ ọ̀nà tó wọ́ di títọ́. Operation 727 Daylight Event Center tó wà lójú ọ̀nà ẹlẹ́yẹlé Poly Road ládojúkọ ọjà agbáre mú Ìbàdàn yóò tún kún fọ́fọ́ tinú tòde lọ́dún yìí operation seven to seven is going to be powerful again and the theme for this year is all round dominion. aago méje alẹ́ la ti pẹ́ pẹ̀lú aṣọ funfun nẹ́nẹ́ lọ́jọ́ ìṣẹ́gun ọgbọ̀njọ́ oṣù kínní ọdún twenty twenty four ó sì dá aago méje òwúrọ̀ ká tó tàtà písẹ̀ tí kálukú wo máa lọlé pẹ̀lú àgbọn ẹgbẹ́ ìbùkún ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àtolórí ẹ̀mí ló ń bọ̀ dela event center tó wà lójú ọ̀nà ẹlẹ́yẹlé poli road ládojúkọ ọjà agbáre mú ìbàdàn yóò tún kú fọ́fọ́ and the host is pastor mrs ebolu olúwa jp powered by gbọ̀rọ̀míró prayer ministry if you can be a partaker in Operation 7 to 7 this year. You are the nurse to testify. Ah, ìjẹ́ ẹ ti gbọ́ o wípé ìjọba ìbílẹ̀ Akínyẹlé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Connect Global Resources and Services Limited ní káfí tó gbogbo ẹ̀yin olùgbé ìlú Ìbàdàn létí wípé àǹfààní láti ra ṣọ́ọ̀bù fún àwọn olókoòwò kéékèèké tàbí olókoòwò ńlá bíi ilé ìtajà oògùn ìgbàlódé ti ṣí sílẹ̀ ní Moniya Shopping Complex báyìí àǹfààní tó wà ní ilé ìtajà yìí ni wípé ó wà ní ojú ọ̀nà àbálọ sí ilé iṣẹ́ ọkọ̀ ojú irin ti ìlú Ìbàdàn ó wà ní ojú títì kátàkárà ní agbègbè Moniya sì dára lọ́pọ̀lọpọ̀ àǹfààní ńlá ló ṣí sílẹ̀ yìí kékulé ó gbọ́ kó sọ fún toko kónílé gbọ́ kó sọ fàlejò láti jẹ ìgbádùn àǹfààní yìí tara ṣàṣà láti forúkọ sílẹ̀ àti láti gba fọ́ọ̀mù rẹ ní iléeṣẹ́ Connect Global Resources and Services Limited ẹ sì lè pè sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero eight zero three two five two five seven three three tàbí zero nine zero three one five nine eight eight two nine oríire ńlá yóò gbọ́dọ̀ fò ọ́ ru o yára láti ra ṣọ́ọ̀bù rẹ lónìí. ìdè dandan for Christ òun ló ṣe for Christ ọdún twenty twenty four yìí a ò ní dákẹ́ nítorí pé ó di dandan kó o dìde bí àkìtì rẹ kó o sì máa rìn ní ọlọ́ṣẹ́ for Christ twenty twenty four yóò wà lágbára ńlá ọlọ́jọ́ márùn-ún níbi tí ọlọ́run ìgbé wòlíì ọ̀làgójú yóò ti mú fa yóògùnlógún ènìyàn dìde kúrò ní ìpè lẹ́lẹ̀ tí gbogbo wọn mọ̀ jókòó pẹ̀lú ọmọ aládé ìpèsè ìrìnsẹ̀ yìí ti gbé ayé ọ̀gọ̀rọ̀ ènìyàn dìde àsìkò rẹ ti dé báyìí gbogbo ẹ̀yin olùgbé ìbàdàn ó yẹ ẹ máa bọ̀ pàápàá jùlọ ẹ̀yin olùgbé ìlú ọlọ́ṣẹ́ ní CAC àgbàrọ̀ ọlọ́run ní ìgbani power house of peace district peace zone tó wà ní kìlómítà ten ìbàdàn lálùpẹ̀ ìwọ town road road ẹlẹ́sìngúdùgbò bus stop lọ́sẹ̀ ìbàdàn lára àwọn tí ọlọ́run ló lò ní. prophet adégbọlá pastor tèmítọ́pẹ́ bello pastor bámigbọ́lá bọ̀bálábẹ̀ prophet fagbemi pastor johnson ọ̀ladélé ni district pastor bàbá wa ẹni tí ọlọ́run àlàyé ti fi àṣẹ àti agbára fún prophet mi ọ̀làgúdú zona superintendent pinzon yóò máa sọ̀rọ̀ ìgbédìde sínú ayé gbogbo wa àkòrí la pè ní dìde bí àkété rẹ kí o sì máa rìn ọjọ́ monday twenty nine of january títí dọjọ́ friday second of february twenty twenty four ló máa wáyé láago mẹ́wàá lẹ́ nínú gbẹ̀gẹ̀jọ wa ni o ọlọ́sẹ̀ for christ twenty twenty four ìgbẹ́nìde rẹ ọ̀rẹ́ ti dé o. ní prayer city ẹlẹ́nu ṣoṣo ni ọlọ́run olúfẹ́mi òní yóò ti máa tú àṣírí ogun gbogbo. ẹ̀yin àfàdúrà gbàrẹ́gbà yanu yẹn CAC mú pípọ̀ prayer city nínú night of covenant and anointing service ọ̀run májẹ̀mú àti ìfàmì òróyàn ìbí ọlọ́run ìwòlé olúfẹ́mi ò ní ṣe kó fẹ́ fi iná tú àṣírí ogun gbogbo fire for manifestation iná fún ìfihàn gbogbo ìlérí ọjọ́ tó pẹ́ ló máa wá sí ìmúṣẹ o nígbà tí ẹ̀mí ọlọ́run bá ń fi májẹ̀mú ẹ̀ pẹ̀lú ìfàmì òróyìn jáàjàgà lọ́run oníkùjìkù èèyàn tí àwọn eré ọjọ́ tó pẹ́ sí farahàn lójú ẹsẹ̀ nípasẹ̀ bí olólórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ̀ ìlà ìjà kótó ní ọlọ́run sọ bí àmàlẹ́wájú orin ẹ̀mí wọlé olúfẹ́mi òní yóò máa súre mi. lórúkọ jésù ìyanu a máa ṣẹlẹ̀. lọ́jọ́ wednesday thirty first january látàgọ́ mọ́kànlá alẹ́. gbogbo ẹni sí ac mintinton prayer city. ẹlẹ́nu ṣoṣo tó wà ní náírà ti lé tuntun bàdàn. bẹ́ẹ̀ ni ọkọ̀ ọ̀fẹ́ máa wà sí ac mintinton. tó wà ní ntc compound. leaf road bàdàn. ọ̀rọ̀ ẹ̀rí ìṣàgbára tí ọlọ́run máa ṣe. ìwọ ló máa sọ jájọ́ gbàdúrà. èèyàn tún rọ́ọ̀kù kẹ̀kẹ́. mega press twenty twenty four ó dé. Bàbá mo wá àpéjọpọ̀ kọrin yìí sí olúwa pẹ̀lú àwọn gbajúgbajà olórí ẹ̀mí kàǹkàǹkà àtàwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni stand up comedians nàìjíríà a tún máa tẹ́ pẹpẹ orin tìlù tíjó tẹ̀fẹ̀ tàwàdà látàrí ọjọ́ di dr yinka ayéfẹ́lẹ́ mon tó máa ń wáyé lọ́dọọdún ẹ wá gbọ́ o nítorí òbítíbitì ọ̀pọ̀ èrò tájọ́ máa ń ṣe káyé o lè gbà wá dáadáa lọ́dún yìí níbi tó tẹ́jú dáadáa orí pápá ìṣeré mímbo liberty stadium òkè àdó ìbàdàn ló ti máa wáyé o láṣàlẹ̀ wednesday january thirty one ọdún yìí bẹ̀rẹ̀ látàgùn mẹ́fà ìrọ̀lẹ́dà aago mẹ́fà ìdájí ọjọ́ kejì àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ lọ́dún yìí ni mike abdul mama bọ́lá rẹ̀ evangelist adenakun ayẹwa bísí aláwìyé àlùkò làolúgbẹ̀njọ́ bukola akíade sẹ̀wẹ̀lẹ̀ jésù ìlàjà akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ sade taiwo babatunmise láwẹ̀ tẹríba torise ẹsẹ̀ ìgbẹ́kẹ̀lé mọ́sẹ̀ adéwà adégbòdù twins bùnmi akínàánú omijì ojú mi adéyínká aláṣeyọrí káyọ̀dé oyèwọlé elisa vocal adùkẹ́ gold ṣẹ́gun adéwọlé kòkòrò kẹ̀ǹgà jídára ìdòwú mufat fáfúre taiwo tọ́pẹ́ ọ̀nàjẹ̀ngbèsì olúwa ló ní bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn adẹ́rìn pẹ̀kẹ́ níbi kenny black àti wòlíì àgbà àwọn ìránṣẹ́ ọlọ́run tó máa wà ń bẹ̀ ni prophet dr ezekiel ọ̀làdèjì prophet pf wa pastor fẹ́mi emmanuel prophet taiwo òjò prophet ṣèyí bákàrè àtọ́lùgbàlejò reverend edward alabi tó fi mọ́ gbogbo olóko olóko ọ̀tọ̀ òkúlù jàǹkànjàǹkàn tó ń bọ̀ dr ọláyínká joel ayéfẹ́lẹ́ mon lólùgbàlejò àgbà judah mega praise man loaded lọ́dọọdún ní ẹgbàdẹ́ àṣálẹ́ ọjọ́ wednesday january 10 thirty one ọdún yìí ni o lórí pápá ìṣeré mímú liberty stadium òkè àdó ìbàdàn ọ̀fẹ́ ni kò sí owó ìwọlé judah mega praise twenty twenty four bá a bá ṣe ń kọrin yìí sí olúwa láṣàlẹ̀ ọjọ́ yẹn bẹ́ẹ̀ ni fèrèsé ọ̀hún a máa ṣí ire gbogbo tó wà nínú ọdún yìí máa tẹ̀ wá lọ́wọ́ lórúkọ jésù àmín o. johnson a nigeria enterprises àgbàyanu ilé ìtajà furniture ló ń kí gbogbo ẹ̀yin oníbàárà wa kó àmójúbà ọdún tuntun twenty twenty four ẹ ṣe ẹ kú ìfọmọnìyàn ṣe wọn wá ní lọ́dún twenty twenty four yìí oríṣiríṣi àràǹbádà furniture èyí tá à ń kó wọlé látòkè òkun àtàwọn tá a gbélé yìí ṣe gbogbo ẹ̀ ló tún ti wà ní sẹpẹ́ nílé ìtajà wa fún gbogbo ẹ̀yin tẹ́ nílò furniture fún ilé tuntun tẹ́ ṣẹ̀ṣẹ̀ comfortable bed complete setting dining set kitchen cabinet as well as all kinds of interior decorations bákan náà tún làwọn office furnitures wà lóríṣiríṣi fún gbogbo iléeṣẹ́ ńlá agbára lọ ẹ kàn sí wa lónìí nílé ìtajà johnson air nigeria enterprises tó wà ní shop number aa eighteen to twenty railway shopping complex off alẹ́sẹ̀lọ́yẹ̀ market nìbàdàn àtẹ̀káwá tó wà ní shop number a eight to eleven railway shopping line by alalubosa junction ìyàgànkù railway crossing nìbàdàn ẹ̀sìn má gbàgbé àti ṣí ẹ̀ka tuntun sílùú òṣogbo ní ọbáfẹ́mi awolowo way beside oduwoye filling station ìgbọ̀nà area òṣogbo fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ máa pe zero seven zero six two two five two six four nine tàbí zero eight zero two three zero three zero five five zero àbẹ́ẹ̀gbọ́ irúfẹ́ fọ́nìṣọ̀ tẹ́ bá ń fẹ́ johnson air nigeria Enterprises ní ẹ máa bọ̀. ṣó fẹ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ tó tó gbangba sùn lọ yẹ Royal Sky Media Academy lójútùú tó tọ́ tó yẹ kó o tọ̀ láti jèrè àfojúsùn rẹ ibẹ̀ ni wọ́n ti là ọ́ ní tinútòde ìlànà tá a tọ̀ tá a fi mókè tá a sì fi dọ̀jìnì nídìí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn àǹfààní tó jẹ nìwọ̀nyí tó o bá darapọ̀ mọ́ Royal Sky Media Academy nílòrin iṣẹ́ ìgbàlódé pẹ̀lú àwọn àgbà ọ̀jẹ̀ tí ó mọ wà pẹ̀lú rẹ lóòrèkóòrè ìwọ náà sì lè máa kọ̀ròyìn kàròyìn bá di pèdèpèdè bó o la ṣe sọ dogo tí òfin ní dẹjọ́ lásán kó o sì tó ṣe tán ló ti máa ṣe wò fúnra rẹ̀ nínú kulu royal sky media academy ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kí wọn náà lè jálábà pín nínú àǹfààní tí royal sky media academy ṣàgbékalẹ̀ rẹ̀ kà sí lọ́fíìsì eob tó wà ládojúkọ ak filling station niger west challenge ìbàdàn pé zero eight zero three two two four one nine two six royal sky media academy yóò sọ ọ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. bíbélì wípé nígbà tí jésù rí ọ̀pọ̀ ènìyàn ó gun orí òkè lọ ọ̀rẹ́ ǹjẹ́ o ti gbá nípa orí òkè gbàgbà yanu tá a tọwọ́ ìjọ be prepared evangelical gbé kalẹ̀ sí olú ilé ìjọsìn wa lẹ́yìn ìbàdàn grammar school odò ọba tó sí mọ̀lẹ́tẹ̀ ń bàdàn orí òkè gbàgbà yanu ibẹ̀ ni ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ti rí tí wọ́n ṣe ìyanu ni kéèyàn di àtòbí ìyanu ni kéèyàn dọ́mọ gbàlà níbẹ̀ ni àwọn tó kọ́kọ́ wọ ìjọba ọlọ́run àti òdodo rẹ̀ ti ń gba èyí tó kù lọ́dọ̀ ọlọ́run kí ló kù ọlá ògo ìbùkún àṣeyọrí bíborí ogun aṣòfò dàgàn bíbọ́láwọ́ kòkó ayé bó o ti ilẹ̀ àwáwí ìwọ náà má bọ ẹ̀jẹ̀ jésù yọ fún ṣe gbogbo ọjọ́rú wẹ́dẹ̀sì ọ̀sọ̀ọ̀sẹ̀ ló máa ń wáyé o tí wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí máa lágbára ẹni tó níjọba yóò bí ìjọba sàtánì wólulẹ̀ kánábùsẹ̀ bẹ̀rẹ̀ aago mẹ́sàn-án òwúrọ̀ ọ̀pọ̀ àwọn àránṣẹ́ ọlọ́run alàyè ni wọ́n bọ̀ o tèmọ́ àwọn olórin ẹ̀mí tí wọn kì í kọ̀kọ́ kúkọ lábẹ́ ìfòròyìn bàbá wa olùgbàlejò joseph dàpọ̀jọ́ general overseer telephone zero zero three three four four five one two one ní pdp evangelical church lẹ́yìn ìbàdàn grammar school odò ọba tó sì mọ̀lẹ́tẹ̀ ń bàdàn láàárọ̀ wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí àdúrà orí òkè gbọ̀ngàn ìyanu shaking the unshakable ogun wo ló dúró bí òkúta àdènà tó ní la ò ní lọ. káà lẹ́sẹ̀ di unshakable ní CAC orí òkè ìkòyí tó ń bẹ lẹ́rù ọmọ village ìkòyí ìpínlẹ̀ ọ̀ṣun nínú ìpàdé agbára ìbẹ̀rẹ̀ ọ̀tun power of new beginning ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún ní CAC orí òkè ìkòyí níbi tí ẹ̀mí àwọn wòlíì ti máa ń sọ̀kalẹ̀ tí máa jẹ̀mú ìpè babalọ́lá ó ti máa fún wa níbẹ̀rẹ̀ ọ̀tun shaking the unshakable bẹ̀rẹ̀ lọ́jọ́ mọ́ndé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kínní sí ọjọ́ friday ọjọ́ kejì oṣù kejì ọdún twenty twenty four shaking the unshakable eléyìí kì í ṣèpàdé lásán májẹ̀mú olúwa lórí òkè ìgbàanì CAC orí òkè ìkòyí kò sógun tó bọ̀ dénú ìpàdé yìí tí ò ní kòóra lọ́gán níbi tí olúwa ó ti máa lo evangelist òjúadé prophet sunday ayẹni baba gíga prophet akínọlá fáṣáwẹ̀ pastor elisha olùsànyà alálàdé òkè ọ̀ṣun dcc superintendent prophet ezekiah olúbóyè ọládèjì CAC general evangelist nigeria overseas pastor eso ọládélé president CSC nigeria and overseas àwọn gba ìkọlọ kúrò lọ́wọ́ àwọn alágbára àwọn gba òǹdè kúrò lọ́wọ́ àwọn ẹni ẹ̀rù shaking the unshakable ìwọlẹ̀ rí kan tòní ají tòní ah, láti ìjẹrin tí mo ti ń pe ọmọ yìí kó wá bá mi ka lẹ́tà tọmọ mi fi ránṣẹ́ sí mi ilé kọ́ lè kàí mọ̀ fi nǹkan ṣe mí o. ẹ ọba ni kò tí ì bàjẹ́ torí irú yín yìí ìnìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ aláṣẹ gómìnà wa ẹnjìnìà olúwaṣeyí abiodun makinde sẹpakuru mẹ́kọ̀ọ́ màkọ́ màákà lọ́nà rọrùn kalẹ̀ fún gbogbo èèyàn tí ò lè fìdí ìgò kọ́ ho gbogbo ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ èsì ni àǹfààní yìí wà o ọ̀fẹ́ sì ni kódà ó tún gbàwé ọ̀fẹ́ tó máa kà bẹ́ẹ̀ kọ́ bá ti ń lọ. aago mẹ́rin sí márùn-ún márùn-ún sí mẹ́fà mẹ́fà sí méje ìrọ̀lẹ́ ìlàsìkò ẹ̀kọ́ ẹ yọjú sí wọn ní ọ̀yọ́ State Agency for Adult and Non-Formal Education ní yàrá tó dojú kọ ọ́fíìsì aya gómìnà Agodi one oh two Ìbàdàn fẹ́kùnrẹ́rẹ́ àlàyé zero zero thirty eight zero eight seventy three ninety eight tàbí zero zero thirty three fifty three fifty four twenty eight pẹ̀lú ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀kọ́ àgbà ti dìrọ̀rùn. Ah, ọ̀rẹ́ wa ọkẹ́ ìjánu búrẹ́dì ni. kẹjá sí ọbẹ̀ jáde ni. Ah, búrẹ́dì abẹ́jáde lọ ń jẹ abajọ tó fi ń dán. ọ kàkọ́lé rẹ ni fortune bites for sunday bread inú. <laughs> wo bí ẹ ti pákéjì rẹ gan ìmọ̀ hmm, gbélé ìlọlẹ́ ni o. ń hmm, gbé. <laughs> ìwọ náà jẹ́ ń tó dáa pẹ̀lú búrẹ́dì fortunate tá a ṣe lóríṣiríṣi bíi fortune bites special bread tá a ṣe pẹ̀lẹ́ sọ̀dọ́lọ́kun òjọ̀ kan tó fi mọ́ fortunate jumbo fortunate cluster pabambari ẹni tí fortune bites bọ́ sunday bread ìtọ́bẹ́jáde bó o ṣe ń jẹ́ ìkéyìí búrẹ́dì fortunate lọ́mọ jẹ́mu kí adùn mílíìkì ẹyin àti bọ́tà lọ́nà fún rẹ àyíká àyíká tó mọ́ tótó la ti ń pèsè búrẹ́dì fọ́túnẹ̀tì jáde kò sì lérò ja búrómẹ́tì kankan nú electric stainless oven ló ń bèèkì ẹ̀ tó ń bọ̀ sínú ọ̀rá olùléeṣẹ́ fortunate bread ló wà ní nine òpópónà Tìjání Adéjùmọ̀ lẹ́gbẹ̀ẹ́ niger river basin road Ìlọrin nípínlẹ̀ Kwara àti lẹ́yìn hajj camp olódó Ìbàdàn wọ́n tún wà lóńdó road Àkúrẹ́ àti ní dagbolu Ìkírun road Òṣogbo zero eight zero three three seven eight one two two six fortunate bread ní kó máa béèrè fún ní gbogbo ìgbà alálàrí lọ ọ̀rọ̀ ọ̀run ìdẹ̀ra òkúkú mọ́tò ọwọ́ ọmọ ló kú sí alálàrí lọ ọ̀rọ̀ ọ̀run ìdẹ̀ra ò jẹ́ kí n gbádùn gbẹ̀gìrì kòkòrò sì jẹ́ kí n gbádùn òbí tó bó kákáká alájà sílífàtú àlàrí tó ti yá àtọ́ nìyẹn àlàrí abiyamọ tòótọ́ kó tó di lálùjẹ́ nù nídẹ̀ra ká tó torira sílífàtú àlàrí ta bí ní ìdílé mùsùlùmí ó gbé ayé ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ó sì tún dágbére fáyé gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo ẹ̀gbọ́n kí ló túkù ẹ̀ bá ń gbọ́ lọ́n bí ayẹyẹ ètò òsìkú òṣè lọ rèé o ní ọjọ́ kìíní alamisi oṣù kejì ní international conference center second gate ui ìbàdàn alájà chief mrs aminatu aramide ààrẹ àgọ́ ìyálóde gbogbo lẹ́bàdàn ló ń kéde lórúkọ gbogbo ẹ̀ bíi. ìlú ìbàdàn tún ti rọ́ọ̀kù kù kẹ̀kẹ́. juda mega Press twenty twenty four ó dé. money. o ṣe. àpéjọpọ̀ kọrin yìí sí olúwa pẹ̀lú àwọn gbajúgbajà olórí ẹ̀mí kàǹkàǹkà àtàwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni stand up comedians nàìjíríà a tún máa tẹ́ pẹpẹ orin tìlù tíjó tẹ̀fẹ̀ tàwàdà látàrí ọjọ́ di dr yinka ayéfẹ́lẹ́ mon tó máa ń wáyé lọ́dọọdún ẹ wá gbọ́ o nítorí òbítíbitì ọ̀pọ̀ èrò tájọ́ máa ń ṣe káyé o lè gbà wá dáadáa lọ́dún yìí níbi tó tẹ́jú dáadáa orí pápá ìṣeré mímbo liberty stadium òkè àdó ìbàdàn ló ti máa wáyé o láṣàlẹ̀ wednesday january thirty one ọdún yìí bẹ̀rẹ̀ látago mẹ́fà ìrọ̀lẹ́ dago mẹ́fà ìdájí ọjọ́ kejì àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ lọ́dún yìí ni mike abdul mama bọ́lá rẹ̀ evangelist adenakun ayẹwa bísí aláwìyé àlùkò làolúgbẹ̀njọ́ bukola akíade sẹ̀wẹ̀lẹ̀ jésù ìlàjà akitunjẹ ọlọ́run sọ bẹ́ẹ̀ sade taiwo babatunmise láwọn ìtẹríba toríṣe ẹsẹ̀ ìgbẹ́kẹ̀lé bọ́sẹ̀ adéwà adégbòdù twins bùnmi akínàánú omijì ojú mi adéyínká aláṣeyọrí káyọ̀dé oyèwọlé elisa vocal adùkẹ́ gold ṣẹ́gun adéwọlé kòkòrò kẹ̀ǹgà jídára ìdòwú fat fáfún ọ̀rẹ́ taiwo tọ́pẹ́ ọ̀nàjẹ̀ngbèsì olúwa ló ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn adẹ́rìn pẹ̀kẹ́ níbi Kenny Black àti wòlíì àgbà àwọn ìránṣẹ́ ọlọ́run tó máa wà ń bẹ̀ ni prophet dr ezekiel ọ̀làdèjì prophet pf wa pastor emmanuel prophet taiwo òjò prophet ṣèyí bákàrẹ̀ àtọ́lùgbàlejò reverend edward alabi tó fi mọ́ gbogbo olóko olóko ọ̀tọ̀ òkùlù jàǹkànjàǹkàn tó ń bọ̀ dr ọláyínká joel ayéfẹ́lẹ́ mon lólùgbàlejò àgbà judah mega praise man loaded lọ́dọọdún ní ẹgbàdẹ́ àṣálẹ́ ọjọ́ wednesday january thirty one ọdún yìí ni o lórí pápá ìṣeré mímú liberty stadium òkèàdó ìbàdàn ọ̀fẹ́ ni kò sí owó ìwọlé judah mega praise twenty twenty four bá a bá ṣe ń kọrin yìí sí olúwa láṣàlẹ̀ ọjọ́ yẹn bẹ́ẹ̀ ni fèrèsé ọ̀hún á máa ṣí ire gbogbo tó wà nínú ọdún yìí máa tẹ̀ wá lọ́wọ́ lórúkọ jésù àmín o. ó ti mú mi gbàgbé o. ajá balẹ̀. ajá balẹ̀. bó ṣe gbà òun náà ni a ṣe gbé e ní àárọ̀ tòní. ó ti ẹ̀ pé kí ni pa mí lẹ́rìn. ẹni náà lámọ rìn. ẹ sórí bàbá ti ṣe èyí ó lágbára tó yí bóbó lẹ́nu bí omi kànga ká túnbọ̀ ìtàfin la hmm. bí àṣà kọmọláfíà àti ọlálọmí bómìlà jẹ́ àbómìlà lànà hmm. ẹ̀yìn Senegal àti orílẹ̀-èdè Côte d'Ivoire ní Abidjan ẹ̀yìn pẹ́pẹ́yẹ pọnmọ́ tòlótòló yìnbọn àdí nǹkan gbé nǹkan jẹ nǹkan gbé nǹkan pọ̀n ńgbà wọn jọ fà á tó jẹ́ pé ọ̀mì ayò kọ̀ọ̀kan náà ni wọ́n jọ fà á sórí ńgbà tí ìdíje ń lọ síbi gẹ́ngẹ́ntò tí ó parí ṣọ́ran ti ibi tí àwọn ará nínú Senegal tí wọ́n ti kípa wọn ti gbé kípa Côte d'Ivoire ṣubú hmm. ọ̀ràn tí. bẹ́ẹ̀ni nígbà tí gíragíra tí wọ́n da gíragíra bo wọn. ìbẹ̀yẹ ló pa mí hmm. lẹ́rìn-ín ńgbà àwọn Senegal wá protest lọ bá referee referee wọn aṣọ yellow card di sahara ikan ya. kí ló dé ẹ fẹ́ kọmíṣẹ mi gbà. gbà tiẹ̀ kóòsì lọ kóòsì kan tó lọ protest gbà tiẹ̀. díẹ̀ lókù kò fún kan lára àwọn tó jẹ́ àwọn èrò tó wá wo bọ́ọ̀lù. díẹ̀ lókù kò fún spectator. wọ́n ti fún yellow card báyìí yọgbà lé lọ ni. as yọ fún spectator rẹ mi ìrírú rẹ fún bẹ́ẹ̀ wàláì ìkàn ìyá wọn ní yellow kàdí lọ díẹ̀ ló kú kò fún láìsúnmá gan. bẹ́ẹ̀ tẹ̀yìn bá mọṣẹ́ rẹ̀ pé ẹ mọ̀ intimidate ni ebi lẹ́ẹ̀mọ̀ alẹ̀ mọ́ ebi lẹ́ẹ̀mọ̀ tó ṣe nǹkan kankan. next person tó tó tán tó fẹ́ ó fọ ni bọ̀lẹ́yìn ọ̀rẹ́ yìn current champion eh, defending champion àti host nation wọ́n jọ bára wọn wá ṣàìsí ara wọn àmọ́ ọlọ́run sọ́kà ó padà dúró sẹ́yìn Côte d'Ivoire wọ́n lé àwọn Sadio mani wọ́n lé wọn padà sí Senegal níbi tí wọ́n ti wá kí hmm. Elédùmarè kí ọmọ kàtún wá. ní inú ìwé ìròyìn fún tòrọ ni gbé níbi aláàbòdé ètò ààbò ibi tí ó ní ètò ààbò hmm. òun náà ni torí hmm. pé àwọn tó jẹ́ ọba àlàyé méjì ìlà pé wọ́n rí ikú ọ̀fẹ́ he o láti ọ̀dọ̀ àwọn ajínigbé ní ìpínlẹ̀ Èkìtì báyìí àwọn afurasí agbébọn tí wọ́n fò pé àwọn ajínigbé náà ni wọ́n jẹ́ wọ́n ti pa kábíyèsí méjì tí wọ́n rìnrìn àjò jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ wọn hmm. ní ìjọba àbílẹ̀ ìkọ̀lé ní ìpínlẹ̀ èkìtì gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ìwé ìròyìn Nigerian Tribune ẹ má pé níta fi sẹ̀yìn lọ́wọ́ nù hmm. láàárọ̀ tòní hmm. nítorí pé a gbọ́dọ̀ gbójú kú ò níbẹ̀ ká sọ pé kọ̀ọ̀kan wá bá a ti ṣe ṣe ṣe tè bá wa dé ibi tá a dé náà nù ẹnìkẹ́kọ̀ọ́ gbọ́ sọ pé ọ̀rọ̀ ètò ààbò pé kọ̀ọ̀kan òun <clears throat> wọ́n ní kábíyèsí ti ẹlẹ́sùn ti ẹ̀sùn èkìtì ọba david babatunde ògúnṣakin àti onímọ̀jọ ti mọ́jọ èkìtì ọba ọlátúndé samuel olúṣọlá ni a gbọ́ pé wọ́n kàn dábò wọn lójú ọ̀nà wọ́n sì síná ìbọn fún wọn ní àná òde yìí nígbà tí alára ti ara ti ìkọ̀lé èkìtì lọ́hùn ọba adébáyọ̀ fatọ́ba ti ọlọ́nkàn kó wọ́n yọ níbẹ̀ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ọjọ́ rìn wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ṣe wí àwọn kábíyèsí ìní ń bọ̀ láti ibi ìpàdé ètò ààbò náà ni o bí àwọn èèyàn ṣe fi orí lé sùkà tí wọ́n ó sùn di oorun ojú wọn díjú méjèèjì ìrẹ̀lẹ̀ èkìtì ibẹ̀ ni wọ́n lọ ọkọ̀ kan ní ń gbé wọn bọ̀ báyìí tó ṣe pé eh, alára náà ni wọ́n wà nú ọkọ̀ wọn nígbà tí àwọn ọlọ́pàá tí a lọ bá agbẹnusọ eh, tí a lọ bá agbẹnusọ hmm. àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ èkìtì Sunday Abutu ó ní ẹ wò tí n bá ti gbọ́ wo bí ẹ̀ ṣe ṣẹlẹ̀ n ó jẹ́ kí ẹ gbọ́ ṣùgbọ́n nígbà tí onítọ̀hún tiẹ̀ ọmọ sọ̀rọ̀ tí ṣe alága àjọni local government development area uh, Michael Ogungbemi ó fìdí ẹ̀ múlẹ̀ o pé àwọn èèyàn wọ̀nyí wọ́n gbìyànjú àwọn ọba aláyé mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n fẹ́ gbẹ̀mí wọn Ògúnwùmí ṣàlàyé pé òun ti ké sí àwọn tó jẹ́ ọdẹ àdúgbò àwọn fijilantè ikọ̀ ojú làlákànfẹ́ sọ́rí tó fi kan àwọn àmọ̀tẹ́kùn pé ẹ dákun ẹ ya lu àwọn igbó burúkú àwọn igbó ẹ̀rìjẹ̀jẹ̀ yìí níbi tí àwọn aṣebi yìí tí wọ́n mọ sá pamọ́ sí bóyá ọwọ́ lè tẹ̀ wọ́n ẹni tí í ṣe alága ìjọba àbílẹ̀ yìí ò bó ń ṣe ń dèrè láti ibi tó ń lọ rèé wò pé nǹkan burúkú lélẹ́yìí o tó ń lọ fi ojú rìnjú tó ń sì pé wọ́n ti pa kábíyèsí méjì hmm. ní ibẹ̀ báyìí wọ́n ní alára ti ara èkìtì pé ọlọ́run lọ́kàn ọkàn fi Eh, àánú rẹ̀ sórí wọn wọn ní bíbẹ̀ ẹ̀kọ́ wọn nítorí pé ẹni gangan ní kúkú ń wakọ̀ ní àkókò tí ìṣẹ̀lẹ̀ yìí tó wáyé hmm. wọn ní àwọn tí kábíyèsí tó wájà ń bẹ̀ látàrí ìṣẹ̀lẹ̀ burúkú yìí wọ́n ti gbé wọn lọ sí ilé ìwòsàn ńlá tí ń bẹ hmm. ní ìlú ìkọ̀lé hmm. àwọn tó jẹ́ òṣìṣẹ́ elétò ààbò àti àmọ̀tẹ́kùn wọ́n ní wọ́n ti gbé wọn lọ síbẹ̀ tí wọ́n ti ń tú gbogbo àwọn ìgbẹ́ agẹjù gbogbo ẹ̀ ni wọ́n ti ń wò pé bóyá ọlọ́run àṣẹ àwọn akẹ́fìn àwọn kàǹbà níwọ̀nyí ògbèmí ó bẹ̀bẹ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà pé à ẹ dákun ẹ jọ ẹ ṣàánú ti débi tó lóògùn ti sàbáyé hmm. ẹ bá ní gbà kí àwọn ọdẹ wa àwọn fijilantẹ káwọn náà máa gbé ẹrù jẹjẹ ìbọn wọn máa gbé rìn káàkiri nígbà jẹ́ pé ní ti àwọn akanimọ́lé wọ̀nyí tí wọ́n ń gbébọn káàkiri tí wọ́n ń gbé káàkiri yìí pé à ó lágbára púpọ̀ kí wàá ní káwọ́ ọmọ gbé ìbọn làṣà káwọn pé láàfin máa dojúkọ àwọn karambà níwọ̀nyí ó ní inú òun bàjẹ́ o pẹ̀lú ohun tí ó ṣẹlẹ̀ yìí torí pé bọ́ bá jẹ́ pé àwọn èèyàn tó jẹ́ ọdẹ tiwa náà tí agbára wọn bá gbé tàbí ìjọba bá gbọ̀ láàyè láti máa lo àwọn ìbọn tó lágbára ni bíi ak forty seven a ee eh, wọ́n ní kó ta náà ni yóò lórí láyà tí òun náà sọ pé òun kàn máa dábò àwọn èèyàn nígbà ọmọ pé táwọn èèyàn bá fi sí gàngán bo òun wọ́n gbẹ̀mí òun náà ni ẹ ìròyìn ń pọ̀ bí wọ́n ṣe hmm. kọ́ a gbọ́dọ̀ mọ́ lọ́bẹ̀ kójú ọmọ fò ó àwọn ajínigbé wọ́n síná ìbọn bolẹ̀ fún kábíyèsí méjì nípínlẹ̀ èkìtì wọ́n sì ti rán wọn lọ sọ́run. Hmm. ẹ̀yin abọ́ládé hmm? iṣu atẹnumọ́rọ̀ kì í jóná lọ́rọ̀ ìròyìn ààbò nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde fún tòní o èyí tó kà jáde òun ó bí àwọn ìròyìn míì ah. tọgbọmọpọn torí pé àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tọrọ nàìjíríà kálá àjọjọ kálukú wọn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ o pé ṣáwọn aláṣẹ nàìjíríà ti ń sùn ni nírúfẹ́ àsìkò yìí kódà ibà Gani Adams àwọn náà sọ̀rọ̀ ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá àmọ́ ẹ jẹ́ mú láti ọ̀dọ̀ àgbáríjọpọ̀ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tí ọ̀fara tìjọba tí wọ́n panupọ̀ sọ̀rọ̀ ní àbújá lábẹ́ Joint Action Group wọ́n sọ̀rọ̀ nílùú àbújá olú ìlú ilẹ̀ wa ní àná tí ṣe ọjọ́ ajé monday ń ṣe ni àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà yìí dúró lábẹ́ àbúradà kan náà tí wọ́n sì pe oníròyìn pé káwọn oníròyìn ọ wá gbọ́ àwọn fẹ́ pàrokò ọ̀rọ̀ sọ́wọ́ sáwọn aláṣẹ lórílẹ̀‐èdè nígbàtí àwọn civil society àti joint action group wọ̀nyí tí wọ́n dé ibi tí wọ́n ti ṣèpàdé oníròyìn ńṣe ni wọ́n tún kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀ wọ́n ní ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà tó ti débi hùn yín wọ́n ní ó ń pè fún àmójútó pápápá nílànà pápápá tà ń ṣe ní pápá kámọ́bà farapa ni ò bí bẹ́ẹ̀ kọ́ báwọn tí wọ́n mójútó nàìjíríà bí wọn ò bá tètè mójútó ààbò ọmọ nàìjíríà ó ṣeé ṣe kí nǹkan ó yí dande nínú ọ̀rọ̀ wọn wọ́n ní bá a bá kà á ní méní méjì wọ́n ní láàrin ìgbà díẹ̀ sásìkò yìí pàápàá jùlọ láàrin àsìkò péréte tí ìjọba Bọ́lá Tinubu tó ti gba òbèlè àti túkọ̀ Nàìjíríà wọ́n ní ṣe é mọyì èèyàn tí ẹ̀mí wọn ti lọ sí ètò ààbò tí mẹ́hẹ̀ ṣe é mọyì èèyàn tí wọ́n sì ti jí gbé ntí wọ́n sọ rèé o wọ́n ló kù díẹ̀ bílẹ̀ ń já kótó ẹgbẹ̀rún méjì àbọ̀ two thousand four hundred and twenty-three èèyàn ni ikú ti pa látìgbà tí wọ́n ti búra fún ààrẹ Bọ́lá Tinubu wọ́n ní ó kù díẹ̀ kó tó ẹgbẹ̀rún méjì èèyàn one thousand eight hundred and seventy two làwọn ajínigbé pamọ́ ti palẹ̀ mọ́ lásìkò látìgbà tí ààrẹ Bọ́lá Tinubu tó ti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹni tí ó jẹ́ alákòóso fún lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tí wọ́n péjọ sí Àbújá láti sọ̀rọ̀ yìí Awa Musa Rafjani tó sọ̀rọ̀ ó ní ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà ti gbẹnu tán ẹ mọ̀jẹ̀ àtanra wa oníṣẹ́ rí láàrin ìjọba bíi mẹ́ta tó ti wá tó ti lọ yìí ó ní ó mọ̀ lé ní ẹgbẹ̀rún mẹ́rìnlé ní ogún ọmọ nàìjíríà twenty four thousand ọmọ nàìjíríà tí ikú ti pa láàrin àwọn ìjọba mẹ́ta síra wọn ó nínú àwọn twenty four thousand yìí fifteen thousand five hundred and ninety seven èèyàn ni wọ́n ti jí gbé ní ààyè ọ̀tọ̀ láàrin àsìkò tí buhari fi ṣèjọba láàrin ọdún 2019 sí àsìkò tí Bọ́lá Tinubu gbàjọba tí ṣe ọdún tó 2023 ni iye fígọ̀ tí à ń wí yìí ni ó ti wáyé bẹ́ẹ̀ o wọ́n ní iṣẹ́ wa rí èèyàn bíi ẹgbẹ̀rún mẹ́tàdínlógún ó lé dáadáa seventeen thousand four sixty nine ni wọ́n ti jí gbé nílẹ̀ yìí láàrin ọdún twenty nineteen dàsìkò yìí ìdá àádọ́rùn-ún àbí ìdá mẹ́sàn-án nínú wọn ninety percent gbogbo àwọn nǹkan yìí lásìkò Buhari ló ten percent ẹ̀ lásìkò Tinubu tó ṣẹ̀ṣẹ̀ gba ìṣàkóso ìjọba ni fìgbàǹdì ìròyìn kan rèé o níbi tí ibà Gani Adams ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá káfàtà ti pe oníròyìn tóun náà sọ tẹnu ẹ̀ ibà Gani Adams bẹnu àtẹ́lu ipò tí ètò ààbò wà lásìkò yìí ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà ó ní ó jẹ́ ń tó káni lára jọjọ tó sì ti ń ṣẹ̀rú bá àyàn gan ó ní ẹ fi ilẹ̀ Yorùbá south west of Nigeria ẹ fi ṣàpẹrẹ ó ní àfi bí ìgbà tó jẹ́ pé àwọn gómìnà ilẹ̀ Yorùbá bí ìgbà tí wọ́n ti ń sùn ó nítorí pé gbogbo gómìnà ilẹ̀ káàrọ̀ àjíire ni wọ́n ti kùnà nínú ojúṣe wọn láti ṣàṣepọ̀ pẹ̀lú àwọn ọdẹ ìbílẹ̀ láti partner pẹ̀lú àwọn local security outfit kí ètò ààbò eléyìí tó ti fẹ́ sọ ilẹ̀ Yorùbá di nǹkan míì kó lè bá àjẹrí òkun gbàgbé ó ní àmọ́ wọ́n rí n tó yẹ kí wọ́n ṣe ń ṣe ni wọ́n ṣe ó ní ó jẹ́ n tó tini lójú tó sì tún bani lọ́kàn jẹ́ it is very unfortunate english ó ní ntàwa wà ń sọrí ó ní ẹwẹ́ mi eléyìí èmi eléyìí ibà Gani Adams ààrẹ ọ̀nà kàkànfò ilẹ̀ yorùbá káfàtà àìmọye ìgbà òun náà ni mo ti pe lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà ó kéré tán bíi ẹgbẹ́ bíi mẹ́tàlá ọ̀tọ̀ọ̀tọ̀ thirteen different organizations ni mo kó jọ lórí ètò ààbò láti kúnjọba lọ́wọ́ àmọ́ bàbá ti láàkún wọn lọ́wọ́ láti yanjú àwọn karambání ọ̀daràn tí ń dà lúrú tí wọn ò jẹ́ àrí ojú fi sùn ó ní bí ìgbà tí ọ̀rọ̀ yìí kọ̀ àwọn gómìnà ilẹ̀ Yorùbá ni o ìròyìn yẹn pọ̀ o mo kà á just díẹ̀ kẹ́yìn náà ó lè bá àrí ti yín kà ń bẹ̀ ojú ìwé kejì punch ni wọ́n kọ́ sí. alright lórí ètò ààbò náà tún ni gbogbo ìròyìn yòókù nínú òwe ni wọ́n dalé láàárọ̀ yìí ọ̀ wọ́n ní àwọn tó wà lẹ́ka ètò ààbò báyìí ó dàbí pé wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ́tòbí wọn lórí àwọn ajínigbé ọjọ́ àná wọ́n ní ọjọ́ ọṣẹ́ paraku ni o fún gbogbo àwọn èèyàn tí wọ́n wà lẹ́ka ètò ààbò nítorí kínsìnì torí àwọn ajínigbé tí wọ́n ti sọ àjíyàn gbégbó owó yìí di iṣẹ́ òòjọ́ wọn Nigeria Air Force ẹ̀ka tí ó jẹ́ ètò ààbò fún àwọn ọmọ ogun òfurufú náà ni wọ́n sọ pé mẹ́ẹ̀ẹ́dógún àwọn karambani agbébọn ni àwọn náà rán lọ sí ọ̀run alákejì ní ìjọba àbílẹ̀ beningwari ní Kaduna alága fún ẹgbẹ́ People's Democratic Party PDP ní ti ìpínlẹ̀ Èkó Philip Aiboji ní ọlọ́run kó yọ lẹ́yìn ọjọ́ mẹ́rin èyí tí wọ́n ti fìn lápè nínú àhámọ́ tí wọ́n gbé jù sí ẹni tí wọ́n gbé janto lójú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ Èkó wá sí ìlú Ìbàdàn iléeṣẹ́ ológun náà ni wọ́n sọ pé àwọn bíi márùndínlógójì kan ni wọ́n lọ rèé tú sílẹ̀ nínú agéjò kan láwọn abúlé kan tó wà ní ìpínlẹ̀ Katsina bákan náà ní olú ilẹ̀ wa tí í ṣe Federal Capital Territory àwọn iléeṣẹ́ ọlọ́pàá wọn ni àwọn èèyàn márùn làwọn lọ́ọ́ dóòlà wọn o tí wọn ò sì fara pa pété nínú egbò àgejò ti Kuje ní ìpínlẹ̀ Imo iléeṣẹ́ ọlọ́pàá wọn sọ pé ọwọ́ àwọn tẹ àwọn afurasí márùn tó yìí jẹ́ pé òkú àwọn èèyàn kan tí wọ́n ti gbẹ̀mí wọn àwọn tó gbé wọn kúrò nínú ibùba wọn ń bẹ̀ ṣùgbọ́n bí àwọn tó wà lẹ́kẹ̀ẹ́ ètò ààbò yìí bí wọ́n ṣe dìde sí ọ̀rọ̀ yìí lánàá síbẹ̀síbẹ̀ àwọn àtìláwí wọ́n ní wọ́n sì ń dé títí wọn náà ni o àwọn tá wọ́n gbọ́ pé afurasí agbébọn ni wọ́n náà ni wọ́n pa ọba aláyé méjì ní ìpínlẹ̀ èkìtì ní àná lánàá yìí lánàá bákan náà ní ìpínlẹ̀ imo àwọn agbébọn kan wọ́n tún gbé wàhálà wọn dé o ní agbègbè ìyànà òyì ní ojú ọ̀nà ọ̀ọ́lú wọ́n sì pa èèyàn bíi mẹ́rin bákan náà làbújá wọ́n ní apá ẹ̀yà abiyamọ kan tó ń tọ́mọ lẹ́yìn ọlọ́run ọba mi o wọ́n ní gbígbé tí wọ́n gbé ọba yìí àwọn fẹ́ mọ̀ jàǹpátá ni ọmọ yìí tí kò tí ì ju bí oṣù kan lọ ni ọlọ́run kò yọ tíún tí ìbọn ọba ṣùgbọ́n wọ́n ti gbẹ̀mí ìyá rẹ̀ hmm. tó ọlọ́run kókó niyọ wọ́n kọ kínní sílẹ̀ tọ́pọ̀ o hmm. gidi gan láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tójú àwọn èèyàn rí lẹ́ka ètò ààbò ó sì ṣẹ̀rùbani púpọ̀ hmm. ẹ mọ̀ sọ pé ò sí hmm. nǹkan o nǹkan bẹ́ẹ̀ o. ẹ já wa sí ìpínlẹ̀ ọ̀yọ́ tiwa hmm. wọ́n ní àtìkù àti mákindé wọ́n ti ń fi. wọ́n wojú ara wọn. mi gbọ́. wọ́n wojú ara wọn. thank you ó lè fúyẹ́ kí ròyìn lè fúyẹ́ díẹ̀. ọ̀nà méjì lèèyàn sì ń gbà wojú ara wọn. bẹ́ẹ̀ ni o bí o bẹ́ẹ̀mi ẹ̀ ṣe kọjú síra wa ní ìsìn ah, à ń wojú ara wa à máa jà ah, àmọ́ má jà ń wojú ẹ̀ o wọ́n la ìfẹ́ o wọ́n la ìfẹ́ o. Eh, eh, irú ẹ̀ lélẹ̀ ìròyìn ń bá dé. ṣé lélẹ̀ ṣé kí n kà ọ wà wájú èmi náà. àdà ah, jẹ́ all right ojú ìwé ìkọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn punch tó jáde fún ti òwúrọ̀ òní Àtíkù àti Mákindé wọ́n ń pàrokò ọ̀rọ̀ sọ́wọ́ síra wọn wọ́n ní ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ nílẹ̀ yìí Atiku Abubakar àwọn tí wọ́n mú gbálẹ́gbẹ̀ẹ́ ìgbẹnusọ fún pàápàá lẹ́ka ìròyìn irú Paul Ibe tó jẹ́ media aid ẹ̀ ó ti sọ̀rọ̀ ló kọ Atiku o ó ti sọ̀rọ̀ sí ìfèsì sí ntí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé tó wípé Atiku tó tiẹ̀ jẹ́ olùdíje ẹgbẹ́ PDP tí àwọn jọ jẹ́ ọmọ ẹgbẹ́ kan náà ńgbà làlúrí ìṣẹ̀lẹ̀ abúgbàmù tó ṣẹ̀mí lófò ba dúkìá jẹ́ nìbàdàn jò ní ìtọ́wáyé àtìkù wọ̀sìn bí ọbẹ̀ inú páànù kò tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ń pòun ń gbọ́ débi pé yóò ránṣẹ́ ẹ̀ lẹ́ńbẹ̀hún ẹ̀kú aráfẹ́ra kù kó sì bá ní kẹ́dùn kò ránṣẹ́ kankan àgbọ́pá àgbọ́pó ní ọ̀dọ̀ rẹ̀ wọ́n ní ìsọ̀rọ̀ ní ìgbèsè lọ́gán tí ọ̀rọ̀ yìí jáde òun náà ni ẹni tí mú gbá lẹ́gbẹ̀ẹ́ Àtíkù Abubakar lẹ́ka ètò ìròyìn ló fèsì pé ha nínú gbogbo tá a bá ń ṣe ẹ jẹ́ a máa bẹ̀rù Elédùmarè o tá a kò là òun náà lọ̀rọ̀ yìí ta ni ó pé òun ò rí iṣẹ́ tí odidi Àtíkù fi sí ìgboro ayé láti fi kẹ́dùn pẹ̀lú gbogbo èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ èèyàn ilẹ̀ Ìbàdàn àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ìṣẹ̀lẹ̀ kàhárù ìjọ eléyìí tó ṣẹlẹ̀ tó sì mú mi lójú ẹni kí wá lóde tí gómìnà Ṣèyí Mákindé tó tún ń sọrú eléyìí sí ìgboro ayé kí ló bí ọ̀rọ̀ igan gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra ẹni tó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìdìbò tá a dì lọ lọ́dún tó lọ́hùn èyí Peter Obi òun náà ni ó yọjú sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti wá bá wa kẹ́dùn ìṣẹ̀lẹ̀ ọjọ́ kẹrìndínlógún oṣù kínní ọdún 2024 yìí ìṣẹ̀lẹ̀ abúgbàmù eléyìí tó wáyé ní Bódìjà wọ́n ní kí ni Peter Obi tó dé tó sọ̀rọ̀ ìkẹ́dùn tán sí gómìnà dá lóhùn gómìnà Ṣèyí Mákindé ní ẹ ṣé o ń bá àwọn èèyàn lélẹ́yìí èèyàn lélẹ́yìí tí wọ́n mọ tí wọ́n ń ṣe tí wọ́n sì ní omijé àánú ní ojú báwọn ni wọ́n wá bá wa dárò ara wa àti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí gbogbo èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ àtẹ̀mí tí mo jẹ́ aṣọ́búra ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n yọjú sí láti wáá fi ṣe ẹ̀ ǹlẹ́ ń bẹ̀rùn ọlọ́run ò ní jẹ́ àrírú ẹ̀ mọ́ láti wáá fi rán mi sí gbogbo èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ ń bí peter obi lélẹ̀ ẹ ṣé jàre ọ̀gbẹ́ni peter obi mo dúpẹ́ fún wíwá yín gómìnà ní sọ̀rọ̀ òun o àmọ́ bí wọ́n ṣe kọ́ sínú ìwé ìròyìn lèmi kà sí ti yín yìí gómìnà ní ọ̀gbẹ́ni Peter Obi ẹ mà ṣe fún àbẹ̀wò ìbánikẹ́dùn yìí mo dúpẹ́ o mo dúpẹ́ abẹ́ẹ̀rí èèyàn lélẹ́yìí ṣá ṣé bí òṣèlú òru bo àlejò mi Peter Obi òṣèlú òru bo òun lójú bó tiẹ̀ jẹ́ pé àjọsí nínú ẹgbẹ́ òṣèlú kan náà tá àjọ jẹ tá àjọ mu nínú ẹgbẹ́ òṣèlú àti lágbo òṣèlú kan náà síbẹ̀síbẹ̀ ó tún rí bí ojúṣe rẹ̀ bí ọmọlúàbí tó ní ìfọmọnìyàn pé láti yọjú sí a láti wá bá wa dárò àti láti wá bá wa kẹ́dùn mo dúpẹ́ jàre ànífirú ẹ̀ gbà lọ́wọ́ ara wa o ẹ̀yìn Peter Obi lóòótọ́ ìṣẹ̀lẹ̀ látọwọ́ àwọn karambà ní awakùsà lọ́nà ìbófinmu ló fa wàhálà ọ̀hún àti wípé ìwádìí ti ń lọ lórí ìṣẹ̀lẹ̀ yìí láti rí dájú pé irú ẹ̀ kò tún ṣẹlẹ̀ mọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti lórílẹ̀‐èdè nàìjíríà ẹ ṣé o mo mọ̀ lóore ànífirú ẹ̀gbá gẹ́gẹ́ bí mo ṣe sọ gbogbo ààyè tó bá sì yẹ ẹ́ lẹ̀ nípa pé àwọn awakùsà lọ́nà àìbófinmu ń ṣẹ́kù sí pàlàpolo ìpínlẹ̀ ọ̀yọ́ gbogbo ààyè tí ń jẹ́ kí wọ́n ṣiṣẹ́ kàràǹbání làádìí tí òfin tí yóò sì dá sẹ̀ríà fún ẹni tó bá yẹ inú mi dùn gan o ẹ ṣé mo dúpẹ́ ẹ wá wo ẹni tí a pè ní olùdíje nínú ẹgbẹ́ òṣèlú tèmi People's Democratic Party PDP tí àjọ wà ní ẹgbẹ́ òṣèlú kan náà o ẹ rí i pé láti ìgbà yìí wá ń ṣe ló ṣẹnu fẹ́ mú kò kí wa kò bá wa kẹ́dùn kò bá wa dárò kò sọ nǹkan kan ni mo fi ní kíkálukó sàmọ̀ ṣe bó bá ṣe tọ́ àti bó bá ṣe wù ú ọlọ́run náà lọ́ba ẹlẹ́sàn tí ọ̀sán kálukú ní ẹ̀ẹ̀sán ìròyìn yẹn ni pé kò tí ẹ̀ sẹ́ni text message sí mi pínrín dípò pé yóò wá pè mí Mákindé ní sọ bẹ́ẹ̀ sí Àtíkú ẹ lọ gba balance tí mo kà wọn o ojú ìwé kọkàndínlọ́gbọ̀n page twenty nine punch fún tòórọ̀ yìí. ajá balẹ̀. ajá balẹ̀. ìyanu ti dé o miracle will ṣẹlẹ̀ lórí òkè àánú àti ìtúsílẹ̀ ti ìjọ God's Voice Evangelical Mission gofem ní ọjọ́ Thursday ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kejì nínú ọdún tá a wà yìí ní dédé aago méjìlá sí aago méjì behind with God prayer ministry soka bus stop láti ọwọ́ òjíṣẹ́ Ọlọ́run pastor prophet Adeniran Solomon JP pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run wọ́n á gba ìwòsàn pípé ìbùkún tó pọ̀ yanturu ìdáǹdè àti ìtúsílẹ̀ wọ́n á ṣaláìwá Jésù Jésù Jésù. ìkókó àmọ́ kó ayọ̀ ọmọ lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn ajíyan ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹrẹ ni. wẹrẹ. bẹ́ẹ̀ni wẹrẹ herbal mixture ìyá ọkọ mi ló júwe ẹ fún mi pé ohun tí àwọn ń lò láti àyébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹrẹ kókólégùn mi lè nínú oyún mo ń jẹun dáradára lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn ìbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ bá mi ṣe. níbi ìbímọ wẹ́rẹ́ lọ bá mi ṣe. Ah. mo rù mọ́kúnlẹ̀ eh mo sọ láyọ̀ o pẹ̀rẹ̀ ló bá mi ṣe. iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ̀ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ̀ sì má gbàgbé wẹ́rẹ́ herbal mixture wọ́n wà lẹ́yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero nine one five four three nine nine nine nine three zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ. a tún ti gbede o. ẹ wá bá wa ra o fifty pọ́ǹpì ló gbédè o. ẹ wá bá wa lọ. <laughs> àní àní ò sí mbẹ̀. ó ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọkànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló fa àlùbáríkà sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọ́n kì í pẹni tó kọ́lé ní house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí ò gbọ́dọ̀ yẹ. ìwọ náà máa di landlord. ìgbésẹ̀ ọlọ́gbọ́n ni kò gbé o. ilẹ̀ tí pọ́ǹpì plọ̀tì kan ní timoniya phase one ètò wà lájì àtẹlẹ ètò wà lágùn nine hundred thousand naira péré ni timoniya phase two ni one million naira péré ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà nọ́mbà twelve ààrẹ street ààrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àti kórewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concepts developer that cares gbẹ̀gbẹ̀ nǹkan rí ni. látọ̀run wá ìbàdàn gbàlejò ọ̀pọ̀ èèyàn àtúnibàrà nílé iṣẹ́ tuntun tá a kó jáde nílùú ìbàdàn tìjàbí akíade building complex lọ́jọ́ kìíní oṣù kejì ọdún twenty twenty four tìjàbí electronics phase two kékun ilé kó gbọ́ kó sọ fún toko kí gbogbo oníbàárà fìjàbí electronics àti ẹ̀yin tẹ̀ ń fẹ́ ọ̀rẹ́ mi nú olóyè fìjàbí akíade olórí ọmọ ọba kílẹ̀ jẹ̀bú wàsíù àyìndé k one the ultimate òun gangan náà sì lè ìtajà fìjàbí electronics tuntun. fìjàbí wá fi iṣẹ́ ìran mi o mo wá fi ràn mí. ní gẹ́rẹ́ bá ti sí tán ààyè ti wà fún gbogbo gbogbo ẹ̀yin oníbàárà oríṣiríṣi ohun èlò ilé tí ò sí lọ́pọ̀ ọbọ̀ míì òun lẹ́rìí ra ń bẹ́ o ìpàdé dùdùgbẹ́ ń bàdàn fìjàbí house onírèké road dùgbẹ́ ìbàdàn lọ́jọ́ kínní oṣù kejì ọjọ́ tá a sí ilé ìtajà fìjàbí sẹ́nẹ́tọ̀ sàràfàdín àlí sẹ́nẹ́tọ̀ fọlárìn lálejò pàtàkì bàbá ṣe ń sebẹ̀ lámọ̀ tajà olóyè àgbà sórí zero eight zero two three two eight one two zero four bàbá ti ń kí fìjàbí kú oríire ká máa kí ọ̀rẹ́ tá a bá mulẹ̀ tí ọ̀dà ni k one day ultimate náà kú oríire. oríire kọ̀rẹ́ mi èmi gangan lóríire kan. ìlú ìbàdàn tún ti rọ́kùnkùn kẹ̀kẹ́ juda mega praise twenty twenty four ó dé. bàbá mo wá ṣọpẹ́ o mo tún wá yìnyín o àpéjọpọ̀ kọrin yìí sí olúwa pẹ̀lú àwọn gbajúgbajà olórí ẹ̀mí kàǹkàǹkà àtàwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni stand up comedians nàìjíríà a tún máa tẹ́ pẹpẹ orin tìlù tíjó tẹ̀fẹ̀ tàwàdà látàrí ọjọ́ di dr yinka ayéfẹ́lẹ́ mon tó máa ń wáyé lọ́dọọdún ẹ wá gbọ́ o nítorí òbítíbitì ọ̀pọ̀ èrò tájọ́ máa ń ṣe káyé o lè gbà wá dáadáa lọ́dún yìí níbi tó tẹ́jú dáadáa orí pápá ìṣeré mímbo liberty stadium òkè ìbàdàn ló ti máa wáyé o láṣálẹ́ wednesday january thirty one ọdún yìí bẹ̀rẹ̀ látago mẹ́fà ìrọ̀lẹ́ dago mẹ́fà ìdájí ọjọ́ kejì àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ lọ́dún yìí ni mike abdul mama bọ́lá rẹ̀ evangelist adenakun ayẹwa bísí aláwìyé àlùkò làolúgbẹ̀njọ bukola akíade sẹ̀wẹ̀lẹ̀ jésù ìlàjà akitunjẹ ọlọ́run sọ bẹ́ẹ̀ sade taiwo babatunmise láwọn ìtẹríba torise ẹsẹ̀ ìgbẹ́kẹ̀lé mọ́sẹ̀ adéwà adégbòdù twins bùnmi akínàánú omijì ojú mi adéyínká aláṣeyọrí káyọ̀dé oyèwọlé elisa vocal adùkẹ́ gold ṣẹ́gun adéwọlé kòkòrò kẹ̀ǹgà jidara. ìdòwú fàd fáfúrẹ́ taiwo tọ́k Adépé Ọlájẹ́ngbèsì Olúwa ló ní Bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn adẹ́rìn pẹ̀kẹ́ níbi Kenny Black àti wòlíì àgbà àwọn ìránṣẹ́ Ọlọ́run tó máa wà ń bẹ̀ ni Prophet Dr. Ezekiel Ọládèjì Prophet P.F. Ọwá Pastor Fẹ́mi Emmanuel Prophet Taiwo Òjó Prophet Ṣèyí Bakare, àtọ́lùgbàlejò Reverend Edward Alabi tó fi mọ́ gbogbo olóko olóko ọ̀tọ̀ òkùlú jàǹkànjàǹkàn tó ń bọ̀ Dr. Ọláyínká Joel Ayéfẹ́lẹ́ MON Mega Praise máa ń lódẹ́jì lọ́dọọdún Wednesday January thirty one ọdún yìí ni o main liberty stadium òkè àdó ìbàdàn ọ̀fẹ́ ni kò sí owó ìwọlé judah mega praise twenty twenty four bá a bá ṣe ń kọrin yìí sí olúwa aláṣàlẹ̀ ọjọ́ yẹn bẹ́ẹ̀ ni fèrèsé ọ̀hún á máa ṣí ire gbogbo tó wà nínú ọdún yìí máa tẹ̀ wá lọ́wọ́ lórúkọ jésù àmì o. ó yá ẹ wá bá wa jọ ẹ wá bá wa yọ̀ ó pé odidi ọdún méjìlá tolúwa ti ń dábẹ́rẹ́ àṣìṣe ìyanu ní the mountain prayer ministry òkè ìsinmi twelve years anniversary of thanksgiving tagged covenant of rest odidi ọjọ́ mẹ́rin gbáko la máa fi ṣe àkànṣe ètò àdúrà láti sàmì ayẹyẹ náà first sí fourth of february twenty twenty four thursday first nine a.m. to three p.m. ní àdúrà god the lifter of destiny night of rest shall comes up on friday second ten p.m. ọjọ́ saturday sọ́ọ̀dù ní anniversary day gangan bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́wàá òwúrọ̀ twelve years anniversary thanksgiving shall comes up on sunday fourth eight a.m. all at prayer mountain ewu oliwo off sagamu benin express road behind fort oil filling station Ṣàgámù Ogun State olùgbàlejò ní prophet Isaac Ọláọmọ ẹ̀lú ẹ̀lú zero eight zero twenty nine seventy six seventy eight fifty four the mountain prayer ministry òkè ìsinmi twentieth anniversary àṣeyíṣàmọ́dún. ọlọ́run ìgbàlà ìgbàlà mọ́sáàdì hàn ìrìn àjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan pẹ̀lú Prophet Sam Ojo ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà. ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú you fit fly ló ń kọrin ọpẹ́ gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tún ti dé o ìrìn àjò ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀. pẹ̀lú Prophet Sam Ojo ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn lájọ máa kọ́ wọ́n rìn. beginning from twenty to thirty-eighth March twenty it is a great opportunity for you to visit this site where Jesus Christ was baptized and the place where the chariot of fire took Elijah up, among other places mentioned in the Bible. And finally, ẹ má jẹ́ kó fò yín rú o. Láti forúkọsílẹ̀, ẹ yọjú sí ọ́fíìsì yìí fi Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ibadan. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out. òde ìlú ìbàdàn tó ti rọ́ọ̀kù kù kẹ̀kẹ́ giga mega press twenty twenty four ó dé. bàbá mo wá ṣọkẹ́ o ojú wa yẹn àpéjọpọ̀ kọrin yìí sí olúwa pẹ̀lú àwọn gbajúgbajà olórí ẹ̀mí kàńkàkàńkà àtàwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni stand up comedians nàìjíríà a tún máa tẹ́ pẹpẹ orin tìlù tíjó tẹ̀fẹ̀ tàwàdà látàrí ọjọ́ di dr yinka ayéfẹ́lẹ́ mon tó máa ń wáyé lọ́dọọdún ẹ wá gbọ́ o nítorí òbítíbitì ọ̀pọ̀ èrò tájọ́ máa ń ṣe káyé olè gbà wá dáadáa lọ́dún yìí níbi tó tẹ́jú dáadáa orí pápá ìṣeré mímbo liberty stadium òkè àdó ìbàdàn ló ti máa wáyé o láṣàlẹ̀ wednesday january thirty one ọdún yìí bẹ̀rẹ̀ látago mẹ́fà ìrọ̀lẹ́ dago mẹ́fà ìdájọ́ ọjọ́ kejì àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ lọ́dún yìí ni mike abdul mama bọ́lá rẹ̀ evangelist adelakun ayẹwa bísí aláwìyé àlùkò làolúgbẹ̀njọ́ bukola akíade sẹ̀wẹ̀lẹ̀ jésù ìlàjà akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ sade taiwo babatunmise láre tẹríba torise ẹsẹ̀ ìgbẹ́kẹ̀lé ọ̀sẹ̀ adéwà adégbòdo twins bùnmi akínàánú omijé ojú mi adéyínká aláṣeyọrí káyọ̀dé oyèwọlé elisa vocal adùkẹ́ gold ṣẹ́gun adéwọlé kòkòrò kẹ̀ǹgà jídára ìdòwú fad faf accurate taiwo tọ́pẹ́ ọ̀làjẹ̀ǹgbẹ̀sì olúwa ló ní bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn adẹ́rìn pẹ̀kẹ́ níbi kenny black àti wòlíì àgbà àwọn ìránṣẹ́ ọlọ́run tó máa wà ń bẹ̀ ni prophet dr ezekiel ọ̀làdèjì prophet pf wa pastor fẹ́mi emmanuel prophet taiwo òjò prophet ṣèyí bákàrè àtọ́lùgbàlejò reverend edward alabi tó fi mọ́ gbogbo olóko olóko ọ̀tọ̀ òkúlù jàǹkàn-jàǹkàn tó ń bọ̀ dr ọláyínká joel ayéfẹ́lẹ́ mon lólùgbàlejò àgbà judah mega Press, máa ń lódẹ́ẹ̀dì lọ́dọọdún ní ẹgbàdẹ́ àṣálẹ́ ọjọ́ wednesday january thirty one ọdún yìí ní ni o lórí pápá ìṣeré mímú liberty stadium òkè àdó ìbàdàn ọ̀fẹ́ ni kò sí owó ìwọlé judah mega praise twenty twenty four bá a bá ṣe ń kọrin yìí sí olúwa láṣàlẹ̀ ọjọ́ yẹn bẹ́ẹ̀ ni fèrèsé ọ̀hún á máa ṣí ire gbogbo tó wà nínú ọdún yìí máa tẹ̀ wá lọ́wọ́ lórúkọ jésù àmín o. ó ti mú mi gbàgbé o. mo ló ti mú mi gbàgbé gbogbo ẹ̀ o. ajá balẹ̀. lábẹ́ gbogbo ẹ̀ náà all right wọ́n ti sọ fún àwọn alága àjọba àbílẹ̀ kan nípínlẹ̀ ibì kan lórílẹ̀‐èdè ibì kan báyìí tẹ́ ẹ bá ti ń wọṣẹ́ o ẹ lọ mọ sáyìn rẹ́gísítà ni pé mo wá o mo wá ṣàkélé ó lè bírú ah, gbèsè bẹ́ẹ̀ náà. local government chairman. ṣé kí a ti kà ní wọn ni. Oh, mo ń oh, ok oh, go on go on tí a bá fi ọ́ sí olórí ibìkan tí wọ́n ní ọgbọ́dọ̀ ọmọ sáà rẹ́gísítà àà kí ló dé ń gbòòlè yóò bẹ̀rẹ̀ náà kí ló lè fà á wọ́n lè jẹ́ pé wọ́n ti rí pé wọ́n èèwà tàbí sàǹsà ni wọ́n. ok pé alága kanṣu èèwọ̀ ọ́fíìsì. bá wọn èèwà ok ẹja wo ròyìn náà. ja kàsímílẹ̀ tí mo fẹ́ eh, gbọ́. ètò eh, ti aburú jù ni pé gómìnà Zulum ọlẹ́mẹrin wọ́n sáì lójúmọ́ ẹ sáì láàárọ̀ ẹ sáì ní àlẹ́ta ẹ sáì lọ́sàn ẹ sáì nírọ̀lẹ́ pé mo sì èèyàn láti fi dè wọ́n mọ́lẹ̀ ní ẹjẹ́ àgbọn ọgbọ́n náà wọ́n ní gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum ó ti pàṣẹ fún gbogbo àwọn tó ń ṣe alága àjọba àbílẹ̀ ní ọ̀dọ̀ wọn bẹ̀ hàn wípé ẹ gbọ́dọ̀ máa buwọ́lu ìwé ni tẹ́ ẹ bá ti ń dé báyìí ẹ̀ẹ̀mẹ́rin sí ni lójúmọ́ láti fi hàn pé ní tòótọ́ lẹ fìdí màgà lẹ jókòó sí ọ́fíìsì yín Zulum iná ló sọ̀rọ̀ yìí ní àná òde ní Maiduguri tí í ṣe olú ìpínlẹ̀ ti Borno níbi tí ó ti ń ṣe ìpàdé tó sì ń búra fún àwọn tí í ṣe alága àjọba àbílẹ̀ mẹ́tàdínníọgbọ̀n tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn mẹ́ gómìnà ló fún iléeṣẹ́ tí ń rí sí ìjọba ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ ministry of local government pé kíákíá báyìí ẹgbẹ́ àwọn ìwé kan tí wọ́n máa jẹ́ ìrìmọ́ jẹ́mìíso àti àwọn irinṣẹ́ kan lọ sí ìjọba àbílẹ̀ kọ̀ọ̀kan níbi tó yẹ pé balaga bá ti dé aago mẹ́jọ yọ tẹ̀ka aago méjì ọ̀sán yọ tẹ̀ka aago mẹ́ta ààbọ̀ lọ́sàn-án yóò lọ rèé tẹ̀ka tó bá wà nọ́lé yóò tún tẹ̀ka ah ok wọ́n sọ pé ìgbésẹ̀ ló pọn dandan láti lè bá a tètè dẹ́kun ìwà ìsáǹsá lẹ́nu iṣẹ́ tàbí kí wọ́n mọ̀ tiẹ̀ rí ẹlòmíì kọ́ lọ rèé jókòó kábì kan kọ́ lọ mọ́ ṣe alága níbi tẹ́nìkan kan ọmọ báyìí Zulu ń ṣàlàyé wípé àwọn nǹkan wọ̀nyí wọn ò mọ̀ pé wọ́n lè tìtorí ẹ̀ kí wọ́n yọ ọ̀yàn kúrò nípò àmọ́ kó tó rí pa ayò onítọ̀hún bójú bá ń ṣèpin ààyò ọjú ni. Hmm. kábíyèsí ó káàbọ̀ ó kú ewu odò láì fi ara bomi. sọ pé gbèsè ń da pọ̀. ẹ̀yìn ọ̀dà láti jẹ́ kọ́wọ́ sí ọ̀yá náà ni. ẹ̀ẹ̀kan ní máa gbowó oṣù lásán. bẹ́ẹ̀ kí ẹ wá lẹ́ẹ̀fẹ́ ah. èmi ìsàmòfin o ìsì ìsàsòfin ọmọ pé mo béèrè lọ́wọ́ ẹ lẹ́ẹ̀kan pé ṣé kí a ti kà ní àbí elected local government o sì ní elected <laughs> èmi wá fẹ́ béèrè bí n ṣe mòfin mo kàn eh. fẹ́ fi common sense béèrè pé ṣé àwọn gómìnà nàìjíríà lè gbà kí mr president ó gbèwé rẹ́gísítà sílẹ̀ fáwọn náà pé ẹ̀yin gómìnà kẹ́ ẹ bá ti wọṣẹ́ president nàìjíríà ní kẹ́ ẹ mọ̀ ní kẹ́ ẹ mọ̀ sign rẹ́gísítà mo béèrè ni. iṣẹ́ gómìnà pọ̀ iṣẹ́ hmm? gómìnà pọ̀. number one number eh. two báwọn eh, gómìnà nàìjíríà ṣe ń bá àwọn alága kanṣu bí wọ́n ṣe ń bá wọn bí wọ́n mú ọ wíwà tí bí wọ́n ṣe ń bá wọn náwó bí wọ́n ṣe ń bá wọn darí ẹ̀náwó wọn o hmm. sáwọn gómìnà nàìjíríà náà lè gbà kí mr president máa bá wọn darí ṣèkò kárí ètò bí wọ́n ṣe ń náwó tí wọ́n lé fún wọn. èyí tí ó dìjà nu. mi gbọ́. èyí tí ó dìjà nu. à ń tó wá lè ṣe tí lè ṣe fún ọ kí ló dé tó fi ń lọ mi. àbá fi irú èyí lọ ìwọ àgbà. ìbọn ìwà gbà. all right ọlọ́run sáwọn ṣàánú èèyàn ni ẹjẹ́ àtúnlọ́wọ́ ohun tí àwọn ìròyìn ń wí o ntí ìyọjú wọnú Vanguard tó nǹkan punch ni mò ń bá fa láti àárọ̀ ẹ wo inú ìwé ìròyìn ti Vanguard ojú ìwé ìkẹjọ àti ìkẹsàn-án àwọn ìròyìn kan wọ́n fara wọn ní tẹ̀tẹ̀ lọ́wọ́ ńbẹ̀ lórí ọ̀rọ̀ ECOWAS ìjọba àpapọ̀ Nàìjíríà ti sọ̀rọ̀ pé àwọn orílẹ̀-èdè tí ń bẹ́nu àjọ ECOWAS ṣe tán láti sọ̀rọ̀ nílànà ìtùbí ìnùbí pọ̀ pẹ̀lú Burkina Faso Mali àti Niger lórí bí wọ́n ṣe sọ pé àwọn ń lọ tó sì dàbẹ̀ pé wọ́n ń padà lọ lóòótọ́ ìròyìn rèé ni wọ́n ṣe kọ. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti sọ lánàá pé a ti ṣe tán nílẹ̀ wa Nàìjíríà láti bá ìjọba Burkina Faso Mali àti Niger Republic láti bá wọn sọ̀rọ̀ nítorí pé àwọn èèyàn wa náà ni àjọ wa náà ni àjọ ń ṣe náà ní pàápàá jùlọ nínú ECOWAS àwọn èèyàn tá a wà ní ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ tá a wá ń ṣàṣepọ̀ okòwò àti káràkátà tí ń jẹ́ ECOWAS a gbọ́dọ̀ fi àwọn ará abíhùn lẹ̀ kí wọ́n lọ bá wọn o ṣe inú ìwé ìròyìn tá a kà lánàá òun náà ni àwọn eh, olórí ìjọba ológun láwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta Burkina Faso Mali àti Niger Republic ni wọ́n ti kéde pé àìbára ẹni tan káfara ẹni tan ya àwọn ń kú ò nínú ECOWAS torí ooru àwọn orílẹ̀-èdè tí ń bẹ́nu àwùjọ ECOWAS ń mú àwọn ìlànà tí ECOWAS sì ń tọ̀ láti máa ṣe nǹkan kò bá ti àwọn lẹ́jẹ̀ mú mọ́ fún ìdí yìí àwọn ti lọ ká mọ́ pàdé mọ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí lọ́wọ́ bí ìfèsì ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà sí ohun wọ́n gbé nígbésẹ̀ ọ̀hún àmọ́ ńgbà tó dànà akọ́ṣẹ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀rọ̀ ilẹ̀ òkèrè àwọn international affairs experts nínú ìtàtírí mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè tẹ́lẹ̀ nílẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n bọ́lájí akínyẹmí àti ọ̀gá àgbà tanyanyangbà kan ex director general fún nigerian institute of international affairs ọ̀jọ̀gbọ́n bọ́lá akíntẹ̀rìnwá ti sọ wípé ẹ̀yìn bí orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta yìí bí wọ́n ṣe láwọn ń kú ò nínú ECOWAS a a yóò pàkóta sí okòòwò àti ètò ọrọ̀ ajé apá àbí àwàyé o pàápàá àjọ ECOWAS nítorí pé òbítíbitì iye owó kan àbàtẹ̀ two hundred and seventy seven billion dollars okòòwò eléyìí tọ́jọ pa wá pọ̀ nígbà àwọn ará bíhun bá padà yọ̀dí jáde kó ń bẹ̀ àfàìmọ̀ kí àkóbá ọmọ bá a àpapọ̀ káràkátà àti okòwé láàrin ara wa ìròyìn ẹni pé ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ ẹ wa lọ ojú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard fún tòórọ́ òní. ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ ti Ondo báyìí o níbi tí àwọn òṣìṣẹ́ kan tí wọ́n ti fọ́n mú mọ́ gómìnà Aiyedatiwa lọ́wọ́ wípé ọ̀nbàna owó ti ṣe owó ìpínlẹ̀ Ondo àwọn kan ti ń bẹ lábẹ́ e, òṣìṣẹ́ ti ìpínlẹ̀ Ondo báyìí lábẹ́ ìjọba náà ni wọ́n ti sọ pé ọ̀nà tí gómìnà Ayédàtiwà ti ń gbà tọwọ́ bọnú àpò ìjọba báyìí ọ̀sẹ̀ rùbá ni o àwọn wọ̀nyí ni wọ́n pe ara wọn ní concerned Ondo public servants eh, eh, eh, tí wọ́n sọ fún gómìnà Lucky Ayédàtiwà pé èyí ó ti wàyà mí o ìnátọ̀ náwó yìí ó ti ṣẹ̀rùbà wá púpọ̀ jù wọ́n sọ fún un wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn owó tí ń ná yìí kò lérí nǹkan kan torí ìdíje fún ipò gómìnà tó náà fẹ́ kópa níbẹ̀ ní fi náwó nínà òmùṣùà nínú hmm. àtẹ̀jáde èyí tí agbẹnusọ wọn ṣẹ́gun adéríbiwé tó fi síta wọ́n ní gómìnà wọ́n ní inú ìpàdé kan tó ṣe pẹ̀lú àwọn tó wà nínú ẹgbẹ́ òṣèlú all progressives congress níjó ní níbi ìpàdé kan tó bá wọn ṣe wọ́n lọ́kẹ̀bẹ̀ sí gbé owó jáde lé wọn lọ́wọ́ ní owó kẹ̀kẹ́ kẹ̀kẹ́ lé ẹnìkọ̀ọ̀kan wọn wọ́n láwọn ń wò ó gbogbo bí gómìnà ti ń ṣe yìí wípé láti ìgbà tí gómìnà àwọn èyí tí ó dágbére fáyé Olúwarótìmí Akérédolú tí ó ti ṣẹlẹ̀ wọ́n ní wàhálà ó ti bẹ̀ fẹ́ mọ fojú hàn báyìí ní ìpínlẹ̀ àwọn wọn làwọn gbà pé ọ̀dọ̀ Ọlọ́run lẹ̀dá ti wà ọ̀dọ̀ Ọlọ́run ni ẹ̀dá yọ papà padà sí pé àwọn gbà pé ẹni tó kúkú jẹ́ gómìnà tẹ́lẹ̀ yìí ó ṣe dáadáa kò sì bọmọ jẹ́ nígbà tí ń bẹ nípò ṣùgbọ́n o láti ìgbà tí gómìnà Ayédètiwa tó ti bọ́ sí orí ipò yìí wọn ló ti pànàdà ní ti ń wá ìní ipò òṣèlú míì láti lè tún jẹ gómìnà ní ìpínlẹ̀ Ondo ọlọ́pọ̀lọpọ̀ àwọn ìpinnu àti ìgbésẹ̀ tó ń gbé lé orí òṣèlú náà sì ni àti nǹkan tó wù ú láti dà ní ìpínlẹ̀ Ondo wọn ní pàápàá wọn ní tọ́jú àwọn lójú ní pé bó lè yan ṣe mọ́ sí báyìí tó tún wá lọ rè sọ ọlọ́lérí fún àwọn tọ́jú ọmọ ẹgbẹ́ òṣèlú pé èyíkéyìí ẹ̀ ń bá ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú yín táwọn sì mọ̀ pé ọmọ ẹgbẹ́ gidi ni ẹ máa san owó oṣù fún wọn láti ìjọba àbílẹ̀ hmm. títí dé gbogbo tìbútòrò ìpínlẹ̀ Ondo wọ́n ní ó sì ń fọyàn lórí lákòókò tí ìjọba tó jẹ owó àjẹmọ́nú àwọn òṣìṣẹ́ tó ti fẹ̀yìntì tó tó bíi bílíọ̀nù lọ́nà ọgbọ̀n thirty billion naira tí wọn ò tí ì san wọ́n ní wọ́n sọ pé gómìnà Ayédètiwa níjọ́ òní tó ṣèpàdé pẹ̀lú àwọn tó lẹ́nu òṣèlú nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ìpínlẹ̀ Ondo wọ́n ní one hundred thousand naira ló fún gbogbo àwọn èèyàn tó wà níbi ìpàdé yìí wọ́n sì sọ́ra ẹ̀rí bàbá kérésì ọ̀sán gangan wọ́n ní gbogbo àwọn tí sì ń ṣe yìí ṣé torí pa fẹ́ bọ́ sípò gómìnà wọ́n fẹ́ kópa nínú ìbò nàrá yọ̀ wá ní ìsinmi mọ́ ẹ dákun ẹ gbani o lariwo tí wọ́n pa síta inú ìwé ìròyìn The Nation ni wọ́n kọ sí. Hmm. gbajúgbajúà òǹkọ̀wé kan ó ti sọ pé bí Tinubu bá kùnà láti ṣe ntọ́tọ́ nílẹ̀ yìí a bá wọ̀ tí ó fi ṣe ntọ́tọ́ ni ìyẹn ìwọ̀n àwa ọmọ Nàìjíríà gbajúgbajà ọ̀jẹ̀mí òǹkọ̀wé tí ó tún jẹ́ akéwì pàtàkì ní orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀díà Òfẹ́mùn Òfẹ́ìmùn òun náà ló ti sọ̀rọ̀ pé ààrẹ Bọ́lá Tinubu kí àwọn èèyàn tó bá súnmọ́ wọn kí wọ́n bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń gbọ́ ọ̀rọ̀ ní gidi torí pé pẹ̀lú gbogbo tí ń kojú ọmọ orílẹ̀-èdè nàìjíríà lásìkò yìí tí tinubu bá kùnà láti wá ojútùú sí i láìpẹ́ láì jìnnà àfàìmọ̀ kí a mọ̀ bá mú nǹkan lẹ̀ mú nǹkan lẹ̀ tí ń sọ yìí ó fi ọ̀rọ̀ ó fi ń pa gbogbo ọmọ nàìjíríà pọ̀ nílé lóko tó fi dẹ́yìn odi ni o ó ní lásìkò tí ó ń gbé àgbékalẹ̀ àpilẹ̀kọ ọ̀rọ̀ rẹ̀ níbi ètò pàtàkì tí wọ́n ṣe fún àwọn òǹkọ̀wé tó dángájíá nílẹ̀ wa nàìjíríà lábẹ́ àbúradà ẹkùn ẹgbẹ́ òǹkọ̀wé ti àbújá àbújá chapter of the association of nigerian authors anan oni ofemun ló ti sọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ọkàn mi ń sọ fún mi nínú àròjinlẹ̀ mi pé tinubu ààrẹ nàìjíríà mọ̀ tó yẹ ó ṣe tọrọ nàìjíríà ó fi lójútùú àmọ́ ó dàbẹ̀ pé àyà rẹ̀ ń já torí àwọn alágbára àgbáyé tí wọ́n jẹ́ aláṣẹ ayé nílẹ̀ aláwọ̀ funfun tó dàbẹ́ ń pé wọ́n ń dúró lé lọ́rùn láti mọ̀ ṣe ń tọ́tọ́ ó ní àwa mọ̀ pọ́ mọ̀ ń tọ́tọ́ àmọ́ bó bá lọ fààyè gba àwọn ará bíhun láti mọ̀ dá yàjà kọ́mọ̀ fi ṣe ń tọ́tọ́ fọmọ nàìjíríà àwa gan ọmọ nàìjíríà àbá bọ́lá tìǹbù àbá mú nǹkan lẹ̀ kó fi ṣe ń tọ́tọ́ kọjọ́ tó lọ kó tó pẹ́ kó tó jù ó ní àwa mọ bó ṣe ń lọ o àdàbà wa kàn ń pògèdè bíi pẹ́yẹlé ọ̀gbọ́ ẹyẹlé gbọ́ ó kàn ń tiri ni ó ní ẹ jẹ́ kí n fi nǹkan kan ṣàpẹẹrẹ ní ìsìn à ń pè nǹkan kan létò ẹ̀kọ́ ọ̀fẹ́ kí ló dá ìjọba nàìjíríà lọ́wọ́ kọ́ láti ṣètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún aráàlú kẹ́kọ̀ọ́ kárí ilé kó kárí oko tó fi jẹ́ pé àwùjọ tẹ́ ẹ bá ti fún ní ẹ̀kọ́ tó jiná dénú ẹ rí i pé ìdàgbàsókè ó gbéra kánmọ́kánmọ́ nírúfẹ́ àwùjọ bẹ́ẹ̀ àmọ́ bá a bá ń tanra wa pẹ̀lú ètò ẹ̀kọ́ bọ̀wọ̀wọ̀ kò jiná dénú yìí póun láfi mú dàgbàsókè bá nàìjíríà ó dojú àlá láti máa rí dàgbàsókè ó ní ẹ lọ sáwọn àwùjọ tí wọ́n dàgbàsókè tí wọ́n dàbí ẹrù jẹ̀jẹ̀ f'Amẹ́ríkà ẹ̀wòrú China China láti kékeré láti pé kànrókò ló fi ètò ẹ̀kọ́ ṣe faraàlú láti pín ní sín ní orílẹ̀-èdè China ti sọ fún gbogbo ará àwùjọ pé kí wọ́n máa fi ọmọ wọn sí ilé ẹ̀kọ́ ó ṣe kò ṣe China pèsè ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún tara alé tara oko láti mọ̀ jèsè fún gbogbo tó lórí tẹlẹ́mù èèyàn China onígbà ara China bá wá ń dàgbà nínú ẹ̀kọ́ irú ẹ̀kọ́ tó yè kooro tó lè mú dàgbàsókè bá lù ú ẹ wá rí tí ìlú wọn ń dàgbàsókè ẹ wá rí tí ìlú wọn tó ń yáàyè ẹ wá rí tí ìlú wọn ń gba ìkiri àgbáyé kò ṣe ní rí bẹ́ẹ̀ ó ní kódà nípa ètò ẹ̀kọ́ gan bàbá gbẹ́tò ẹ̀kọ́ tá Amẹ́ríkà fi ń káwọn èèyàn tá a gbé China ó ní ẹ̀rí pé China ní dàgbàsókè tó yá kánmọ́kánmọ́ ju ta Amẹ́ríkà lọ torí pé béèyàn ó bá kẹ́kọ̀ọ́ l'Amẹ́ríkà ń sìn àwọn aláṣẹ wọn wọ́n sá mẹ́tò ẹ̀kọ́ wọ́n fi lè kankankankankankankan sanwó gbá sanwó àwo ó ní àmọ́ ní China wọ́n ti ṣí àyè sílẹ̀ fún kálukú láti kẹ́kọ̀ọ́ ìlú irúfẹ́ bó ṣe yẹ kí Nàìjíríà kọ́mọ fàpẹ́rẹ́ rere kọ́mọ fi wà wòkọ́ṣe nù ó ní ẹ wò nísìn ẹ jẹ́ á sọ pé àwùjọ àwọn àgbẹ̀ bíi irinwó four hundred farmers la kọ́ ní ẹ̀kọ́ ìgbàlódé ìmọ̀ ẹ̀rọ àti ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì technology and science láti fi ṣe sí àgbẹ̀ ṣé ẹ mọ̀ ní tí four hundred farmers tí wọ́n ó ṣe fúnrú àwùjọ tó fẹ̀ kọ́ tó jiná dénú kọ́ wọn nípa ìmọ̀ ìjìnlẹ̀ ó ní irú tó yẹ ká mọ̀ ṣe nàìjíríà a máa ṣe ó ní bí Tinubu bí ọ̀bá ṣe ń tó yẹ kó ṣe àbá wọ̀ tí ó fi ṣe ń tó yẹ kó ṣe torí bá a ṣe ń wo inú ìsìn à ń rí nírìí pé nàìjíríà ti rán Tinubu ní iṣẹ́ ọba odò ọba ní ọgbà kọjá àwọn ará abíhun western world sí lódò ọba iṣẹ́ ọba tí nàìjíríà ran kò ṣeé má jẹ́ odò ọba western world kò ṣeé rọ́ọ̀lù láti lọ rèé jíṣẹ́ kò tí ó ṣe o ìròyìn yẹn pé hmm, ó deep ó gan o ẹ lọ gba balance ẹ ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard. ìròyìn àbàwọ̀ tó kàrún ló jẹ́ kí ojú mi ọ̀tá kan lọ síbi àwòrán kan tó náà sọ̀rọ̀ àbàwọ̀ mhm. ayálégbé ni àti láńlọ́ọ̀dù rẹ̀ wọ́n wá láńlọ́ọ̀dù ló gbé lọ síwájú ilé ẹjọ́ ó wá ń fèsì fún adájọ́ pé my lord olúwa mi mo gbà pé lóòótọ́ mo jẹ gbèsè one twenty thousand naira ṣé kò jù bá náà lọ <laughs> wọ́n san gbà tí ọrọ̀ ajé nàìjíríà tó bá gbéra sọ padà. <laughs> when. adájọ́ wa lanu ẹ̀ ọ nígbà tí ọrọ̀ ajé bá gbéra sọ padà nàìjíríà. ngbà wo. tí nǹkan bá improve fún nàìjíríà <laughs> ó gbà fẹ́ lọ wọ́n fẹ́ mọ gbélé ọ̀fẹ́ lọ ní sango. Ah, kí ni túmọ̀ ah, adájọ́ wa lanu adájọ́ wa wò wáyé àmì tí ó bòde lẹ́nu adájọ́ fún tipa àmọ́jọ́ tí things will improve. bóyá adájọ́ sọ fún pé òkè ìwọ náà kọ́kọ́ kó jáde náà tí nǹkan bá ti improve. kó kó padà bọ̀. àṣà àbàtẹ̀ òní. ẹ ẹ yọ mo fowó àtọmọdé ọ lẹ́nu dọ́là. ah ó tún sọ̀rọ̀ tí jáàyàn láyà. ok sọ tiẹ̀ sọ tiẹ̀ mo ti ṣe dáalé sọ eh, ó ti gbẹnu tán náà eh, ni because wọ́n ní náírà aṣubú yakata. wọ́n fi yakata kún ó ti ń ṣubú tipẹ́. ok náírà aṣubú tọ́ba tó ṣubú lọ́la ní ìsinsé yakata yakata lọ́wọ́ á pè. ok jájá mi lórí yakata eh, dọ́là aṣubú wóńgẹ́gẹ́ bí ètà àgbọ̀rú ẹ̀rí nínú ìtàn nàìjíríà Naira falls to all time low at official market ní official market yín one thousand three forty eight èló wa ni ó jẹ́ ní black market nígbà tó official rate bá jẹ́ one thousand three forty eight èló ni ní black market Abọ́ládé ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ọ̀bọ̀ èló ni ó jẹ́ ń sábó. ẹ bóyá bíi one five sókè. okay. okay ẹ wá ọmọ nàìjíríà ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ mà ń bọ̀rọ̀ bọ̀. mo ní ọmọ kàlẹ́ agbata ọ̀sá ká. mo kàn fi ba etí mo fi tiẹ̀ bá mo wí ọmọ ká iye ọ̀pàpà ká. Mọ bínú má bínú. àwọn ẹni ẹlẹ́rin ló ti jẹ́ kí ara ọmọ tó mi èyí sì ẹ bínú ṣùgbọ́n padà. Ami. ẹja nígbàgbọ́ wípé owó náírà wa pàpà gbéra. àrò gbóná ok bẹ́ẹ̀ni o sọ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ni o sọ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ àwọn àgbà ni mm, ohun fẹ́ ohun fẹ́ ni. Mm. ní ìpínlẹ̀ Ògùn ẹni tí í ṣe adájọ́ àgbà ńbẹ̀ ó ti parọ́wà fún àwọn tó ṣe olórí kóòtù òbílẹ̀ ọ̀ wípé ẹ mọ̀ sí agbára lò mm. ẹ mọ̀ sí sojú kòkòrò kẹ́ tún wá takùlà kẹ́ bẹ̀rù Ọlọ́run níjẹ́ bẹ́ẹ̀ adájọ́ àgbà ní ìpínlẹ̀ Ògùn onídàájọ́ Mọ́súnmọ́lá Dípẹ́olú wọ́n ti búra fún àwọn adájọ́ kóòtù ìbílẹ̀ ńbẹ̀ wípé gbogbo ipa báyìí o agbára ti wọ̀ yín o kẹ́ ẹ wá sọ ìwà wò kẹ́ ẹ sì sọ ìgbésẹ̀ tẹ́bà máa gbé torí pé gbogbo ojú ní ń bẹ lára yín nígbà tí ó mọ sọ̀rọ̀ níbi tí wọ́n ti ṣe ìbúra fún ọ ní ojú ọ̀nà kọ́bapẹ́ lábẹ́òkúta òǹdàjọ́ dípẹ́ olú ló rọ̀ wọ́n pé oníkálukú yín ẹ̀dá kan dábọ̀ ipò àmọ́ gan ni o ẹ mọ̀ sì jẹ́ kí ipò ogun ìdè ipò ẹ̀fìlọ̀ bó kọ bàbá yín jẹ́ ọ̀ hmm. ó sọ fún ọ pípé ìfọkàntán tá a ní fún yín ló jẹ́ wọ́n yàn yín ṣèbí tí wọ́n yàn yín sí o àwọn míì ń bẹ tí ipò yìí yẹ tá a lè fi síbẹ̀ ṣùgbọ́n ọlọ́mọ̀ọ́mọ̀ fẹ́ sọ yín lẹ́nu láfi ní ká yan ẹ̀yin bá a sì ṣe yàn yín ojú ń bẹ lára yín o hmm. adájọ́ àgbáyé ló sọ fún ọ wípé ẹ má jẹ́ kí agbára tá a gbé wọ̀nyí kọ́ wa rúbò yín lójú tẹ́ẹ̀fì mọ́ sí polo kódà pàápàá ẹ mọ́ jẹ̀jẹ̀ kú jẹ ẹ mọ́ gbàgbà kú ẹ mọ́ gbowó bọ̀gbẹ́ hmm. kẹ́ ẹ wá bẹ̀rù ọlọ́run gbogbo tẹ́ ẹ bá ń ṣe mo rò pé fubara gómìnà ìpínlẹ̀ Rivers fubara ti ń fura pé sóhun ò ti fọmọ ẹyẹ sábẹ́ máa gbin kàbáyé hmm. ló fi sọ̀rọ̀ pé a ẹ̀yin alátẹ̀lé àti olólùfẹ́ Wike tí mo yàn sínú ìjọba mi padà ẹ dákun ẹ má bàjọba mi jẹ́ o ẹ má dà mí o ojú mi ń bẹ lára yín ìròyìn ọ̀rẹ́ gómìnà Siminalayi Fubara ti ìpínlẹ̀ Rivers ló ti rọ agbọ́pá ọba èyàn ajírọ́ba chief of staff olórí òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà àti olórí òṣìṣẹ́ ní àti àwọn olùdámọ̀ràn pàtàkì special advisers tọ́yàn pé kí wọ́n má ṣi agbára lò kí wọ́n má sì ṣi ipò wọn lò láti máa tako ẹnikẹ́ni tàbí láti máa jẹjú anybody ẹ má lo ipò yín láti máa bojú àwọn èèyàn jẹ́ ń gbòòrò ayé o wọ́n ní ìkìlọ̀ àkọ́kọ́ nùn fáwọn tọkàn ìkìlọ̀ kejì òun náà ni fáwọn kọmíṣánná tí ó ṣẹ̀ṣẹ̀ yàn sípò pàápàá jùlọ àwọn kọmíṣánná tí wọ́n jẹ́ olùkú gómìnà tẹ́lẹ̀ ńpínlẹ̀ Nyesom Wike tọ́bọ́ bàtà àjọba sílẹ̀ kí Fubara tó tẹsẹ̀ bọ́ ẹ̀yin tí ẹ jẹ́ loyalist ti Nyesom Wike nínú ìjọba mi tí mo fi ṣe kọmíṣánná ẹ má bà ìjọba mi jẹ́ o ẹ má da yẹ̀pẹ̀ sí gàárì ìṣàkóso mi o bí bẹ́ẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́ àjọ mú nǹkan lẹ̀ ojú ìwé kejìlá Vanguard fún tòórọ òní. ó ti dà ìbí náà láde lórí ìròyìn àjà ok ìyókù ọmọdé ní aago mọ́kànlá ńgbà tèmi eh. eh, ní òní eh, bá ní nǹkan tó bá kó o lọ fún ètò o fún <laughs> mo sì sọ fún yín pé láàárọ̀ yìí ọ̀rọ̀ nípa ètò ààbò tó ti pín lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní ó ti gbà káwọn èèyàn ó pè fún níní ọlọ́pàá ìpínlẹ̀ state police léètì ẹnu ti ń kùn láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn ṣùgbọ́n tí ìjọba ò tí ì dàárò bóyá ìjọba ní ìdí kan tí wọn ò fi tí ì jẹ́ hò ni àbí àwọn nǹkan ń bẹ tí ó lè jẹ́ kí state police yìí kó tún sọ wá lẹ́nu hmm. gbogbo ẹ̀ láyẹ̀wò tó ní aago mọ́kànlá olórí olúọdẹ ní ilẹ̀ ìbàdàn ti létòkò olóyè kẹ́hìndé ẹ̀gẹ́ ń bọ̀ wá sí orí ètò bákan náà náà tún ní ẹnìkan tó náà tó mọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò àti bá a ṣe pàwọ́ dáhùn torí pé bílẹ̀ bá ti yí tó yíwọ́ tó báyìí bí ọ̀nà tó bá gbológìní ọ̀yẹ̀kọ́ gbọmọ kábíyèsí olóyè abọ́dẹrìn ìní àwọn náà ń bọ̀ wọ́n pè ní ifákéwù wọ́n bọ̀ sí orí ètò bí a sì ṣe láàárọ̀ tò nínú. No tá a jọ wò pé tí ọba nǹkan bá ń rí báyìí lọ ọgbọ́n òun làtún máa dá sí i hmm. èmi ò ní ẹ̀sìn ẹ mọ̀ sí nǹkan mi ìmọ̀ lọ́wọ́ ìgbàgbọ́ yín yóò mú yín lára dá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìgbàgbọ́ kálukú yóò mú lára dá lọ́ba tán abalade bá a ṣe ń kúrò ní orí ètò àjàbalẹ̀ fún tòró òní àṣà tí mò ń mọ̀ ọ́n dá pé ẹ jẹ́ á máa ṣe dáadáa bá a bá ṣe máa ṣe sí o hmm. tí mo sọ pé ká mọ̀ járìsì tiẹ̀ pamọ́ pé torí ní tí ó padà béèrè ó béèrè ńjọ́ kan òun náà ló fẹ́ jẹ́ kí n pe àkíyèsí àwọn tí wọ́n jẹ́ alágbára ìlú hmm. bóyá olóṣèlú ni onípò kan ni ọ̀gá pàtàkì lẹ́ka ìjọba kan ni tí àwọn convoy yín máa ń rìn lójú òpópónà ẹ ṣọ́ra yín hmm. ẹ ṣọ́ra yín hmm. àṣèlò agbára àti àṣèlò ipò pàápàá lójú òpópó kí lẹ̀ ń rí gbà ń bẹ̀ náà ká mọ̀ Fọlájiyọ̀ agbára mọ̀ gun ni ṣé ọ̀pọ̀ agbára agun mọ̀ gàlè ni ah. problem ayé yín ni ah. àbí ẹ̀yin. ọwọ́ pé èmi mọ̀ dà báyìí ló ló ah, mọ fa harassment tí ẹ máa rà sí. ipò tí o sì lọ títí. kọ́ lọ títí. kó o kù sípò. kódà o ò lè wà mẹ́lẹ̀ lẹ́ o kú o mbẹ́. àní permanent secretary gan kọ permanent láíláí just title ni kò sí ipò permanent secretary tó permanent. no àìsàròjinlẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn ni. ẹ ẹ jẹ́ ká máa lárò jinlẹ̀ ẹ jẹ́ n tún sọ báyìí ó dàbẹ̀ pé ọ̀pọ̀ àwọn tí máa ń bẹ nípò àṣẹ àti ipò agbára nílẹ̀ adúláwọ̀ a sì máa ń ṣe bí ara oko àwọn bí a ti lọ yá ọ̀làjú fún ìran àwọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n ti kúrò níbi àná ọ̀pọ̀ àwọn alágbára àti olóṣèlú nàìjíríà sì ń gbé níbi àná bí ọmọ